olóríta eruku ata ni ajá máa ń wúlẹ̀ fún. ẹ má fojú ko eruku ata <laughs> abẹ́ ń bẹ abẹ́ eruku ata tí o ti fojú ko bàbá wà gbogbo nàìjíríà ọmọ rẹ. ọ̀rẹ́ wa ò tí ò jẹun lóríta èrò padà ní májàmá wulẹ̀ fojú ẹ bá fojú ko eruku ata. <laughs> abẹ́ ń bẹ abẹ́ ń tí o ti fojú sí bàbá wà gbogbo nàìjíríà kí n Ẹ bá fojú kó ata ẹ lójú. bọ̀ pa sí. ẹ má fojú ko eruku ata <laughs> abẹ́ ń bẹ abẹ́ ń bẹ eruku ata tí ti fojú ko àbáwọ̀ òfin nàìjíríà ẹni tó máa rẹ̀ ń fọwọ́. mẹ́ta sọ́lá ọ̀pọ̀ níṣẹ́jú kọ̀ọ̀kan sọ́dọ̀ ọ̀run. gbogbo ẹlẹ́nu kó tọwọ́ ọ̀pọ̀ ìbáṣọ ni. orí sọ̀dára wa ò tí ò ìṣẹ́jú kọ̀ọ̀kan sọ́dọ̀rú gbogbo ẹlẹ́nu kọ́kọ́ wọn ọmọ ìbáṣọ ni torí sọ̀dà ara wa ohun tí ó jẹ́ olórí ta eruku ata ni májà máa wúlé fojú. ẹ má fojú ko eruku ata abẹ́ ń abẹ́ ń eruku ata tí ò sí fojú ko àbáwọ̀ àwọn ogun nàìjíríà. olùpadà ní májà máa wulẹ̀ fojú bò. ẹ bá fojú bò ata ẹ lójú. ẹgbẹ́ rẹ̀ sí bọ̀ pàṣẹ. Májà sọ́lá ọkọ̀ níṣẹ́jú kọ̀ọ̀kan sọ́dọ̀ ọ̀run. Gbogbo ẹlẹ́nu kọ́tọ̀ wọn ọmọ ìbáṣọ ni. Torí sọ́dọ̀ ara wa ò tí ò jẹ́ olórí ta ẹ má fojú ko eruku ata <laughs> abẹ́ ń bẹ abẹ́ ń bẹ eruku ata tí o ti fojú ko bàbá wà gbogbo nàìjíríà tí o bá wà lọ. ẹ bá fojú ko ata ẹ lójú. kerosene for pàṣẹ. ọmọ Ìbàràpá lápapọ̀ ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ àgbẹ̀ ọmọ ọmọ Yorùbá lápapọ̀ tìlé tó kó ẹ̀mí àbọ̀ ẹ̀bá nǹkan mọ́ Adéyẹmọ. Chief Sunday Adéyẹmọ Ìgbòho orúkọ ńlá tí ń jámọ̀ láyà bí ara orúkọ tó ń dẹrù bo lórúkọ gan-an ọmọ Yorùbá ẹ má sùn o torí pé bùrà a kò lè fojú kégbodò láyé títa ríro lẹ̀dá ń wúrà tó máa dán alànà kọjá dandan o ọ̀wọ́n irin ní má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan ò lè ṣí wá lọ́nà mọ́ ẹjẹ́ àfìmọ̀ṣọ kan ká lè débi re ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú alágbàdo òde ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi ọmọ gèdèlè wodò sànyà ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sínà ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòó ìkan ń ṣe yín ní dábọ̀dàbọ̀ ìkan ní mọ́ rọra mọ́ rọra ìkan tó kù nígbà tí wọ́n mọ̀ gbòó mọ̀ rẹ kí ló dé gbòó mọ̀ rẹ sí ọmọ òpópó sanran ìgbàgede gbowó sùn wọn láláìsí bẹ̀rẹ̀ wọ́n ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní gbòó mọ̀ rẹ bẹ́sìn bá bímọ méjì ní gbòó àfikàn pọpọ sí amúkan yòókù bọ sànyà àtúmúyà rẹ tí ò lọ́rọ̀ gbọ́ àfiṣẹrù wálé wàrà mòjé ọmọ onílé ọlà àwọn àjòjì tó ń ṣe ségesège tọ́láwọn ò ní bomi kó símú wọ́n láwọn ò ní bomi sànyà wẹsẹ̀ ìgbà tójú kò ń kọ́ gbogbo wọn náà sáré bomi kó sí mu wọ́n sì bomi sànyà wẹ́sẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé ti ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Igboho onírẹ̀lẹ̀ láéláé torí àbá lásán nìkan ń dá òkúta ò fún wọn o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò pọ́sìbù kó dòdò láyé ń bí ó kún díẹ̀ títọ́ domi láéláyé ìtọ́ mi domi Sunday Igboho arógun má ti dí tó ń jà fẹ́tọ̀ Yorùbá ní tilé tó kó. kí ló kà kí bá sọmọ nàìjíríà oòdùà nation kí ló kà kí ló wí kí ló ọ̀nà kí ló kà kí ló kà ọmọ oòdùà ọ̀nà sọmọ nàìjíríà oòdùà nation. express ọ̀nà èkó ń bí káàkiri ọ̀nà Oǹdó Èkìtì káàkiri gbogbo lẹ́yìn Yorùbá Fúlàní jíwá gbọ́n pa wá so ìdí nìyẹn tàbí òfin ọbẹ̀ tà káwọn ọ̀dọ́ ká jáde fúnra ká fáìtì ẹ̀tọ́ wa ká béèrè ráìtì wa lọ́wọ́ àkókò yìí so ìdí nìyẹn tí mo fi ń ṣe pé ẹni fúlàní herdsmen ajínigbé ni ó kò lórí ilẹ̀ Yorùbá. igangan báyìí ṣé ẹ lè sọ pé peace kàlájà báyìí. alájà ti wà ní gẹ́gẹ́ àwọn ará gàngán confam ẹ̀kọ́ aláàfin àti wà so kéré ẹ̀sìn bẹ̀ nìkan sọ tẹ́lẹ̀ síwájú pé kì í ṣe ìgangan nìkan ni àjẹ kára gbogbo ilẹ̀ Yorùbá pátápátá lápapọ̀ láti máa béèrè ẹ jẹ́ ká dúpẹ́ lọ́lọ́ ká dúpẹ́ lọ gómìnà Ògùn State náà fúnra wọn sọ pé àwọn nífẹ̀ẹ́ wọn fi hàn pé àwọn nífẹ̀ẹ́ àwọn tí àwọn ń ṣèjọba lé lórí because tí gómìnà bá nífẹ̀ẹ́ àwa mẹ̀kúnnù tó ń ṣèjọba lé lólogun state kò ní gbà wá láì pé káwá fèsì àwọn Fulani herdsmen yẹn náà so fúnra fúnra ìjọba ló sọ pé ó ti tó gẹ́ fáwọn Fulani herdsmen torí pé àwọn tóun ń ṣèjọba lé lórí lẹ̀ ń pa so ìdí nìyí tá a fi wá sóògùn state lé ni. ṣé táwọn pàdé tẹ́tí ní gómìnà báyìí. mi ti rí wọn but èmi ò pé ibi tó ju ìjàmbá wà lẹ́ka a máa padà lọ bá ìjọba láti ṣẹ̀ṣẹ̀ lọ lẹ́nu báyìí à ń lọ sí yewa yewa yewa là ń lọ báyìí báyìí báyìí báyìí báyìí torí pé a rí i pé ibẹ̀ gangan ni àwọn fúlàní ajínigbé yìí ni wọ́n ti ń ṣe jàǹbá fáwọn ọmọ ògùn tí ó pọ̀ jù tó ibẹ̀ gangan là ń lọ sí báyìí. a gbọ́ pé eh, àwọn ọmọ Yorùbá wọ́n ń gbàgbọ́dé fún sóòótọ́ ni àbí ẹ rí support látọ̀pọ̀ yorùbá. èmi ò tí ì rí yorùbá kankan tí mo lè sọ kó gbàgbọ́ ni ṣètò understand because gbogbo yorùbá ló dìde ìjà bá ń jà ìjà gbogbo yorùbá ni ẹ jẹ́ rí pé àti mùsùlùmí àti christian gbogbo ẹnubọ̀ ni ń jà kì í ṣe pé jà Ìgbòho nìkan gbogbo wa là ń jà gbogbo yorùbá ló ń jà kì í ṣe pé yorùbá kan ń gbé abọ̀dẹ̀fẹ́ nìkan kan so gbogbo àwọn ọba náà ti dìde gbogbo àwọn ọba ti dìde everybody ti dìde kò sí pé bóyá ààrẹ ọ̀nà kankan fúnẹ̀ dìde ó ń bínú so gbogbo àlà ń bínú papọ̀ kì ṣe pé yorùbá kan ń ságbàbọ̀dé. ọkọ̀ òdùwà Thank you. I'm Yorùbá nation gbogbo wa. àbújá ni ọmọ àbújá ni ọmọ àbújá ni yorùbá nation yìí ti owó wa ni ó going back. Ìgbòho òòṣà iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Mr. Koiki ẹ ṣé o, àwọn ọmọ mi ló ń kí yìí o. Àwọn ọmọ mi ló ń kí yìí o. Lágbára Ọlọ́run, a máa délẹ̀ lérí o lórúkọ Jésù. Yorùbá nation. Mo kí gbogbo wa níbikíbi tí ẹ bá ti ń darapọ̀ tí ẹ ti ń connect mọ́ the media platform Koiki Media is live. A very good morning, a very good afternoon, and welcome to the transmission. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí gbogbo tó ń jẹ́ ilẹ̀ Yorùbá. and I say, Welcome to the live transmission. And I say thank you so much to each and every one of you that have joined us. The bank bawaluri mixeller wa lori mixlr so that. Uh, I'm running the transmission from home. There will be noise. If you are not comfortable with that, you might want to just exit. I'm using all the available time that I have to communicate, message, reasons, why, questions that we need to exit Nigeria. And as a family man, as long as my family is happy with what I am doing and they are not complaining, that literally means that ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà ẹ máa manage am not opportune yet to have that magnificent studio where I can go in and out. So literally, I have to transform the little I have láti fi máa bára wa sọ̀rọ̀. So there will be a lot of noise at the background throughout the program like I said, if you're not going to be excited to sit down because of those noise, I cannot help you. I've tried to adjust the volume of the mix LR to the maximum. Like I said, uh, it might still be a little bit low. I don't know why, uh, but I am not in the full studio mode. But let's manage it as much as we can. Mokibogwa, uh, first and foremost, is a bank holiday Monday. So you might be wondering why the children are not in school. It's a bank holiday. I'm sure a lot of you have been, been celebrating Tiwa Savage, the icon of the Yoruba that had the opportunity to play at the Windsor yesterday. I wasn't invited. I don't know how many Nigerians were actually invited, but people were picked from different part of the UK to attend that concert. I've seen a bit of the video. We're going to talk about that a little bit later. Moki kí wa láti ibi olúkálukú wa mo kí yín mo fi tẹlẹdùmarè tó jẹ títọdọ tiwa tí a mọ sí ìran wa for centuries ni yorùbá ti ń lo system of government for centuries láti ní àwa náà ní ta lè pè ní èdè wa culture wa a lè má perfect nígbà tí century yẹn lọ lóríṣiríṣi ìjà wá sáàárín àwọn Yorùbá but tó bá jẹ́ pé century yẹn la ṣì ń bá bọ̀ probability wà pé tension yẹn á ti reduce a little bit ìyẹn century tí a lè sọ pé the Yoruba people have their own history but láàárín méjì century yẹn because ìtàn ti jẹ́ ká mọ̀ pé the Yoruba people have been around before káwọn òyìnbó tó dé báwọn òyìnbó náà ṣe ní history tiwọn àwa náà ní tiwa the only difference is that láàrin méjì our history was distorted wọ́n destroy in tí a fi ń jẹ́ Yorùbá lénìí kò kí ń ṣe pé àkínṣe Yorùbá because everybody is excited Tiwa Savage she was in London I mean in Windsor tí bá wọ train is about forty minutes láti débẹ̀ but Tiwa Savage has not represent Yorùbá in UK she has come to represent Nigeria bọ̀ká tó débẹ̀ Tiwa Savage mo kí gbogbo àwọn àgbàlagbà tó ń bẹ nílẹ̀ Yorùbá tí wọ́n ń wo Yorùbá àwa ọmọ ìran aládé táwa di ẹni tó ń struggle àwa táwa níta a struggle o as long as tó bá ní the right documentation kódà tó bá wà ní ìlú tó tẹ̀jẹ́ Libya ó kọ̀ yàtọ̀ síra wọn ní country to country àwọn kan wà ní Malaysia bẹ́ẹ̀ làwọn kan wà ní Indonesia àwọn kan wà ní Turkey àwọn kan wà ní Greece àwọn kan wà ní Oman àwọn ọmọ kan wà ní Saudi Arabia we are spread across the globe this is the world kò síbi tí ìran Yorùbá ò sí but as long as tó bá lè máa manage nílùú tó wà yẹn kò sí problem àwọn tó wà nílé náà fẹ́ manage but the problem ni pé àwọn àgbàlagbà tó ń bẹ nílẹ̀ Yorùbá wọ́n ò rí ọmọ Yorùbá nílé pé ìyà ń jẹ wọ́n ìyà tí mo dẹ̀ ń sọ yẹn is not to do with anything more than the fact that the history tí wọ́n ti destroy tí a fi wọnú Nàìjíríà táwọn bàbá wó lọ́wọ́ àwọn Azikiwe àti Saudana tí wọ́n fi sọ fún British àbí Britain pé ẹ ṣe jẹ́ ká run gọ́fmẹ̀ntì tiwa by giving us independent nígbà tí Ghana ti gba independent and that independent actually came in 1960 but a lot of things happened before the 1960 independent ìbéèrè tí a fi wá ń bi gbogbo àwọn tó jẹ́ àgbàlagbà ilẹ̀ Yorùbá léèrè ni pé ẹni ká máa ṣe Nàìjíríà lọ ká develop Nàìjíríà ká gbìyànjú kí Nàìjíríà develop so that tó bá ti develop a lè ní ripple effect fún gbogbo tó ń pè ní àwa ìran ọmọ aládé àtẹni tó wà níta àtẹni tó wà nínú ilé it is understandable mo dẹ̀ rò rí pé ìgbìyànjú yẹn náà ni àwọn elders wa kan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó ń gbìyànjú irú àwọn afẹ́nifẹ́re because tí wọ́n ní pé a ti wà nínú nàìjíríà ká gbìyànjú kí wọ́n tẹ̀ restructure kọ́ tó débi pé a lè jẹ́ ìgbésẹ̀ ayé tó dáa fún wa. mo fẹ́ kẹ́ wo àkọlé ètò tèmi torí pé tó o bá wò ó o lè understand ibi tí mo fi gbọ́rọ̀ gbà. you must read the topic that we discuss. Moni. what do you know about Bulgaria? Ìlú wo ló ń pè ní Bulgaria? Àdúgbò wo làwọn wà? Nígbà tá a ti wá ń béèrè pé what do you know nípa Bulgaria? Tó o bá wá mọ̀ nǹkan kan, o gbọ́dọ̀ ní pen and paper tá a bá ń ṣètò torí pé o máa máa kọ àwọn nǹkan kan sílẹ̀ tíwọ náà fi lè wá lọ bẹ́lòmíì sọ̀rọ̀ tó ń disagree pé yorùbá ò ní any reason láti kúrò nínú nàìjíríà kí ló mọ̀ nípa bulgaria òun ni àkọlé ètò ti tèmí àwọn wo ló ń pè ní bulgarian bí wọ́n ti ṣe ń pè àwa náà ní nigerian torí pé ó ní n nínú bulgarian torí tó bá pe bulgaria tó bá wá fẹ́ pe aráàlú yẹn wá ní àwọn bulgarian àwọn wo làwọn náà àdúgbò wo ló wà ní àgbáyé torí pé olúkálukú ló ní ibi tó wà àwa wà níbi tó ń pè ní the West Africa lẹ́yìn tá a bá ti wá fẹ́ mọ àwọn wo náà ń pè ní Bulgaria ǹjẹ́ ní Bulgaria yẹn ǹjẹ́ wọ́n gbọ́ rí pé ten thousand ICT companies kí ló ń pè ní ICT wàá mọ̀ lénìí kí ló ń pè ní company kò sẹ́ni tó mọ̀ tó ń pè ní company ilé iṣẹ́ ilé iṣẹ́ tí ó tó mo ò lè sọ yorùbá ẹ̀ èmi ò mọ̀ àmọ́ ìwọ tó bá mọ̀ o lè kọ sínú ibi tí a lè fi yé àwa náà ká lè kẹ́kọ̀ọ́ torí ten thousand lédè yorùbá ara in tí nàìjíríà dálẹ̀ nìyẹn torí pé àìmá lè sọ ten thousand lédè yorùbá a ti sọ èyí a ti sọ yorùbá nù náà nìyẹn o ò bá máa sọ bí ṣe ń sọ ìbọn tó lè pe ten thousand lédè yorùbá ẹgbẹ̀rún mẹ́wàá iléeṣẹ́ ó ń bẹ nílùú kan tó ń pè ní Bulgaria kí ni wọ́n ń ṣe gangan kí ni iṣẹ́ yẹn tó ń ṣe tí a fi ní ẹgbẹ̀rún mẹ́wàá iléeṣẹ́ tó ń pè ní ICT kí ni wọ́n tún ń pè ní ICT gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́ni mo bẹ̀ yín torí tẹlẹ́dùmarè ṣé ọ̀nà tí à ń tò lọ nínú nàìjíríà yìí ǹjẹ́ ó lè provide ẹgbẹ̀rún mẹ́wàá iṣẹ́ ní ICT ó possible kò ṣe pé kò possible àmọ́ kí ló fa in tí kò fi possible a máa tún kọ́ lénìí. mo lọ bẹ́ẹ̀ mú kí bàbá wa emeritus professor Adébánjí Akintoye. bàbá tó ń wo ọjọ́ ọ̀la pé òun ti pé eighty eight kọ́lọ̀ tó bọ̀ lọ́rọ̀ ẹ̀mí bàbá fún wa kí bàbá lè gbé wa dé ilẹ̀ ìlérí bàbá kọ́ nìkan ni oúnjẹ tá à ń pè ní ọmọ Yorùbá bàbá Akíntóyè nìkan kọ́ ni wọ́n bí ní 1930 ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bí ní 1930 tó jẹ́ sàwáwù wọn wọ àwọn kan ní àwọn ò fẹ́ Nàìjíríà mọ́ àwọn kan náà wọ́n fẹ́ Nàìjíríà bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwọn tó bí ní 1930 they are all in their 80s ẹni tó ti jẹ́ eighty eight wà ààrẹ ẹni tó jẹ́ eighty nine ninety bàbá wa dáadáa bàbá wa Ayọ̀ Adébánjọ àwọn ti pé ninety five àmọ́ àwọn sì ń sọ fún àwọn ọmọ ìran ọmọ aládé pé ká sì máa jẹ́ kí a pe Nàìjíríà ní struggle continue lótìtọ́ àwọn náà ti fara jìyà àwọn dẹ̀ ń rò pé táwa náà bá fara jìyà díẹ̀ a lè push Nàìjíríà débi pé á fún wa ní ẹgbẹ̀rún mẹ́wàá iléeṣẹ́ tó máa jẹ́ ICT ìjọ tìyẹn máa wáyé àìtìmọ̀ àmọ́ nǹkan sọ ni pé àwọn máa provide iṣẹ́ ìyẹn àwọn olóṣèlú tí wọ́n ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ àti tó ṣẹ̀ṣẹ̀ tán lọ́dún mẹ́jọ tó náà ń gbìyànjú àti tó fẹ́ wọlé àti tó tún máa wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo gbèríko gbèríko láti local government títí dé governor títí dé senator títí dé house of rep Intan sọ ni pé àwọn máa provide iṣẹ́ fọ́mọ Nigerian tí Yorùbá jẹ́ ẹ̀ka nínú ẹ̀ torí ẹ̀ka la jẹ́ nínú Nàìjíríà in tó bá ti mú ẹ jáde kúrò nínú Nàìjíríà o kì í ṣọmọ Yorùbá o bá àwọṣọ Yorùbá àbá rí ẹni tó gbé igbá òróró tí wọ́n gbé síwájú King Charles tí wọ́n ní ó dírẹ́sì bí ọmọ Yorùbá no Nàìjíríà ló ń represent kò represent Yorùbá àbá try láti fẹ́ twist ẹ̀ kó ba tẹ́ wa lọ́rùn pé ẹ̀hẹ́n ṣẹ́ni pé à ń gbìyànjú níta torí pé ẹni tó ní Gatwick airport ọmọ Yorùbá òun tán rẹ wọ́n rí pé ọmọ Yorùbá ló according to àwọn àgbáyé wọ́n rí pé ọmọ Nàìjíríà ló ní àwa alákọ̀ọ́ ń fìyẹn dura wa nínú torí aláìka máa dura wa nínú bàbá rẹ̀ ti ń dura wa nínú ayé àyẹ̀ntó ní Gatwick airport ọmọ Yorùbá ni ee Savage ọmọ Yorùbá ni ẹni tó gbé gba òróró tí wọ́n fi fi sí bàbá wa King Charles III. ní orí ọmọ Yorùbá ni eh, ẹni tó jẹ́ press secretary King Charles ọmọ Yorùbá ẹ mọ̀ pé gbogbo kinní yẹn a kò fi ń dura wa nínú ni bọ̀ ló ti tọ́ lódodo ǹjẹ́ o mọ ibi tó ń pè ní Bulgaria ibi ta fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan nìyẹn mo lọ bẹ́ẹ̀ mo kí akànnilẹ̀ Yorùbá tóun wò pé àwọn ọmọ tóun bí bọ́bá tẹ̀ máa wá nàìjíríà bí a fúlàní bá jí wọn gbé á kù díẹ̀ àmọ́ kò láìkìlì pé wọ́n ní ríṣẹ́ nílùú tó wà òun wá ń wọlé yorùbá pé ìjà ní ẹgbẹ̀rún mẹ́wàá iléeṣẹ́ tí kò kí ń ṣe ti lebanese àbí pakistan tí kò tí ń ṣe ti chinese tí wọ́n ń sọ̀pẹ́sì àwọn nigerian tí yorùbá jẹ́ ẹ̀ka lábẹ́ torí pé we are nigerians according to international community wọ́n ò tí ì mọ ń pè ní yorùbá nation kò ń ṣe pé wọ́n ò pé yorùbá nation àbí yorùbá people ń bẹ àbá máa tàmàlà ní amẹ́ríkà nigerians ni wá àmọ́ in tó lè stọ́pù identity wa ní àárọ̀ yìí òun ni pé ká kúrò nínú nàìjíríà káwa náà dàbí ìlú tó ń pè ní bulgaria ká dá dúró bọ̀tá bá ti sọ pé àfẹ́ dá dúró It does not matter wherever you are. Ibikíbi tó o bá you are not representing Yorùbá or representing Nigeria àfi tó ti change the nationalization ẹ. Torí àwọn kan jẹ́ Nigeria, mo. wọ́n ti ju páálí Nàìjíríà nù, wọ́n ti wà naturalized sílùú mi. Ẹlòmíì ń process eh. ẹlòmíì ò tí ì dé stage yẹn, ẹlòmíì ń gbàdúrà ẹ̀. Ara wọn tí wọ́n náà náà fẹ́ di Nigerians o, don nationalize but ìwọ tí ò ń sọ fúnra pé ẹ Yorùbá ni mí ẹ mo wà níta mo ń ṣe dáadáa no you are a Nigerian and you are representing Nigerian because àwọn tó ń bá ṣiṣẹ́ tó bá fẹ́ rẹ́gísítà abiṣẹ́ nísìnyí èmi ti gbìyànjú ìwọ náà ti gbìyànjú gbogbo ẹni tó bá fẹ́ rẹ́gísítà iléeṣẹ́ àbí tó fẹ́ rẹ́gísítà iṣẹ́ tí wọ́n bá béèrè pé what is your nationality tó ò dẹ̀ ní any other nationality mi ó ti di dandan kó sọ pé i'm a Nigerian because London nationality ní gbogbo àgbáyé around the world lẹ́ni wọ́ọ̀ tí impute pé Yorùbá country ti wà so automatically o máa sọ pé I am a Nigerian kò dẹ̀ sí cross kankan tó tún wá sọ pé Nigerian word, ṣé Nigerian Yorùbá Nigerian Igbo Nigerian Hausa no Nigerian so ọ̀pọ̀lọpọ̀ ra wa kàn ń dúra wa nínú à ń dì sí wa à ní ẹ ẹ yorùbá ni wá yorùbá ni wá yorùbá ni bí yorùbá ni bí no no no no according to international law according to international forum Nigeria is a sovereign nation but in tó lè stop sovereign nation yẹn òun ní gbogbo ìgbìyànjú tá à ń ṣe báyìí until then we are still Nigerian ẹni tó bá wá lóhùn kì í ṣe Nàìjíríàn a kàn sọ yẹn jáde lẹ́nu ni kò tí ì dín tí a lè pùtì sí United Nations lẹ́ni pé a ti di Yorùbá because Yorùbá nation kò tí ì sí any documentation kankan tó prove ní twenty twenty three ní èní eh, on the eight of May twenty twenty three tó prove pé documentation kan wà tí wọ́n ti approve pé Yorùbá country ni wá kò ń ṣe dandan pé wọ́n láti approve ẹ̀ pé bọ́ tí ó indicate ẹ gbọ́ mi dáadáa ọ̀tọ̀ ni pé kọ́ approve approve yẹn ìyẹn ò ń ṣe dandan but kò tí sí any evidence kò tí sí any record tó indicate pé United Nations no ọ̀nà méjì ni mo fẹ́ sọ tí wọ́n lè sọ fún wa pé nínú United Nations tó ń represent peace United Nations kọ́ ló ń fúnyàn nílùú bọ́ tó bá ti sọ pé o fẹ́ ní ìlú o lè present ẹ̀ fún wọn kò sí any evidence tí wọ́n sọ fún wa pé ó wà nínú United Nations headquarters àti tó wà ní New York àti tó wà ní Vienna láti indicate pé country kan wà tí ó ti jẹ́ Yorùbá nation tí wọ́n ti gba Yorùbá country tí wọ́n ń ṣe proper progress tó ṣe máa di member of the United Nations because láti di member United Nations ìyẹn ní procedure ó dàbí ìgbà tí wọn náà fẹ́ wọ yunifásitì ní nàìjíríà ó kọ́kọ́ gbọ́dọ̀ lọ ṣe jam tó o bá ṣe jam o lè wọ yunifásitì o lè wá lè gba títí délẹ̀ ní secondary school kò likely pé wọ́n kàn máa fún ẹ ní option pé kó wọ yunifásitì torí pé ọ̀rọ̀ yẹn ó ti ń yẹ bẹ́ẹ̀ yẹn torí ti bá ní pé kó lọ apply fún visa kò ń ṣe gbogbo èèyàn ló ń apply fún visa but kódà tí bá tún fẹ́ mu wá sí ìsàlẹ̀ díẹ̀ kó lè bá yé ẹ nígbà tó fẹ́ wọ primary school ó ní àwọn dọ́kúmẹ́ǹtì táwọn òbí ẹ submit sí school yẹn tọ́kọ di pé wọ́n wá accept ẹ wọ́n enroll ẹ wọnú nígbà míì school mi máa ní àwọn ò lè gba ọmọ yìí fún ìdí kan àbí ìdí kejì nígbà míì wọ́n lè ní bí àìtọ́ ọmọ yẹn kéré àbí èjì ẹ̀ sì dàbí tí kò tí rẹ́dì láti wọ school ṣé ọ̀rọ̀ yẹn yí ẹ nísìn so gbogbo àwọn tó wá ń sọ fún wa pé ẹ àwọn ti gba country nonsense làwọn yẹn sọ wọn ò ní làákàyè kò sí ọpọlọ nítorí pé lẹ́ẹ̀ni ní twenty twenty three kò tí sí any record tí ó indicate pé United Nations no eh, gbogbo tó ń pè United Nations tí a lè di mẹ́mbà United Nations wọ́n ní record record tí wọ́n lè ní òun ni pé a submit offence tí Nigerian government ń ṣe àti ìdí tí a ṣe ń gbìyànjú láti kúrò so that kí ìwọ tó ń gbọ́ pé country kan ti wà tó ń pè ní Yorùbá nation you are living in illusion but ìlú kan wà tí wọ́n ń pè ní Bulgaria ìyẹn ti wáyé tó mú kí bàbá wa eh, dáadáa bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mo wá lọ bẹ́ẹ̀ mo kí bàbá wa Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ o bí ṣe ń lọ bẹ́ẹ̀ mo kí gbogbo nǹkan pè ní ìran yorùbá mo kí àwọn intellectuals láti professor wọlé ṣóyínká mo kí gbogbo ẹ̀yin imam ẹ̀yin scholars ẹ̀yin sheikh ẹ̀yin hulala ẹ̀yin àfà àtọmọlé kéwú mo lọ bẹ́ẹ̀ mo kí ẹ̀yin reverend father mo kí ẹ̀yin gio mo kí gbogbo yín mo kí gbogbo wa máa dì sí bara wa nínú nàìjíríà ká máa fi ẹ̀tàn ká máa fi sọ fúnra wa pé ọlọ́run máa wá ṣe nàìjíríà láti 1963 ẹ̀ ń fi ọlọ́run fi parọ́ mo kí gbogbo àwọn tó ń pè ní ìṣẹ̀ṣe mo kí gbogbo òṣàlẹ̀ yorùbá mo kí yín pátápátá one thing is ìran yorùbá tó ń náà fẹ́ kúrò nínú nàìjíríà ó nídìí torí wọ́n ní tí kò bá sídìí kan obìnrin ò kí ń jẹ́ kú mọ́lú lẹ́yìn àgbàlagbà one thing tí ọ̀pọ̀lọpọ̀ yìí ti understand ni pé kò dìgbà tílùú bá ní gbẹ̀gẹ̀gbẹ̀gẹ̀ tá a bá pọ̀ níbẹ̀ àìmá pọ̀ wá gan ó bẹ́tà ju ká pọ̀ lọ torí pé pípọ̀ tá a pọ̀ Nàìjíríà ó ti di franchise wa a ní proper record kò kódà mo sọ fún yín pé mo sì mọ̀yàn mo ṣe pé ó confam ó ní passport tó lò lọ Nàìjíríà ó tún wá lọ change passport ẹ̀ ó yẹ yí ó tún já èjì wálẹ̀ ó ti yẹyí ẹ mọ bó ṣe ń lọ ìyẹn sì ń ṣẹlẹ̀ nínú nàìjíríà so that shows that Nigeria is not out of it I mean it's completely out of it tá a bá ní ìlú o ò ní máa dárúkọ nàìjíríà so àwọn òyìnbó dẹ̀ mọ̀ but nínú mùdùmúdù táwọn ti ń jẹ àwọn ọ̀rẹ́ dì pé kí nàìjíríà kó pín but n tí wọ́n ò ní ṣe ni pé ó níwọ̀nba n tó máa ma ṣe fún wa tó bá fẹ́ lọ Bulgaria lẹ́ni nísìnyí nílùú tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí á ná àwọn process bọ̀ kí ló fẹ́ fa ọ̀rọ̀ Bulgaria láàárọ̀ yìí kó tó di pa máa ṣí background wa. mo ṣe kúrò lórí call pẹ̀lú customer service Sky àwọn tó bá wà ní UK máa mọ àwọn tá à ń pè ní Sky ó dàbí ìgbìtẹ́yìn náà ní DSTV mo mọ̀ bí agbègbè ilẹ̀ ní DSTV Ah, tí ì ti tutù gbọ́dọ̀ fomi gbóná díẹ̀ sí. kò sí signal tó ń wọlé just like bá a ṣe ń sọ fún yín pé country ò tí wáyé o sórí country bá máa wáyé signal máa tẹ̀lé but the fraudsters ìyá scamanja yẹn ìyá four one nine dagboru woman tó wọlé tó sọ fún yín pé ẹ òun ti declare scammer kò mú signal kankan jáde signal torí signal ó wà very very important bí ṣe ń bá yín sọ̀rọ̀ nísìn engineer máa dénú lé mi láti wá rectify kí ló dé tí mò ń sanwó tí kò sí signal nínú sky mi engineer ń bọ̀ wọ́n ti book ẹ̀ ìyẹn indicate pé àwa tá a ṣe ń sọ pé àìtí gba country but I'm projecting information à ń jẹ́ kí gbogbo àgbáyé fẹ́ mọ̀ pé lótìtọ́ lódodo sovereign nation ní nàìjíríà but àwa kan ní right to self determination bí àwọn glasgow àwọn scottish rather tí a máa fi ẹ̀rí fi tòǹtẹ́tì tọ̀sán yìí nínú program nítorí pé nígbà tí wọ́n ń ṣe coronation ní uk níjọ́ saturday tá à ń tá à ń fi adé sórí ọbalẹ̀ uk àwọn ará Scottish sọ pé kò kí ń ṣọba àwọn àwọn dẹ̀ fẹ́ kúrò nínú UK protest tó ṣe níbẹ̀ ó kọjá rẹ́gẹ́rẹ́gẹ́ gbogbo ẹ̀ la máa fi wọ̀nyí but ṣẹ́rí àwọn tiwa à ń sì ń gbé ní denial we are living in denial ah gbogbo everybody láàárọ̀ yìí nísìn tiwa Savage wọ́n pè ní Queen of Africa wọ́n ò ṣe pè ní Queen of Yorùbá nation wọ́n ò ṣe pè ní Queen of Yorùbá land no nítorí pé àwọn tó invite Tiwa Savage kò represent Yorùbá ó represent Nàìjíríà ni kẹrí pásọ tó wọ̀ gan bíi green ni Nàìjíríà ló wá represent so gbogbo ìyẹn British fi ń ṣe kí ni wọ́n fi ń calm tension ìwọ ni wọ́n mọ̀ pé aláìkí àwọn tó ń jẹ́ akọrin wa ẹni pé wọ́n gbé Davido náà lọ ó lọ kọrin ní Qatar nígbà tó parí football ẹ̀yin ò mọ bó ṣe ń lọ ni because gbogbo kinní yẹn wọ́n fi ń jẹ́ kẹ́ important lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ Nigerians kí tẹ̀sí fi UK sílẹ̀ tó wà ní Qatar ṣé Qatar ń treat wọn dáadáa bó ṣe gbé Davido wá <laughs> ìwọ lọ sí Qatar kó béèrè lọ́wọ́ àwọn tó wà níbẹ̀ pé ǹjẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń gbé ní Qatar ǹjẹ́ Qatar tẹ́ value yín torí pé nǹkan ṣe ni pé wọ́n ń fún wa ní impression wọ́n ń fún wa ní these feelings káwọn náà feel important hey Davido Davido lórí lórí lórí wọ́kọ̀ wọ́n mọ̀ pé in tí wọ́n lè máa fi tù wá ní ọkàn ìwọ láti lọ gba visa Qatar nísìn kó wá mọ tó máa ṣẹlẹ̀ sí ẹ jẹ́ àwa wá sí UK UK gbé Tiwa Savage wá pé kó wá kọrin àwọn ọmọ Nàìjíríà wà ní UK wọn ò tí ì fún wọn ní pépà láti fi ṣiṣẹ́ ọmọ nàìjíríà ń bẹ ní uk lénìí ó ti wà níbí ọdún mẹ́wàá ọdún mẹ́fà ọdún méje ó sì ń jà fún immigration ní kọ́ńtírì tó rò pé òun lè lọ gbé Tiwa Savage wá sí London láti wá pírẹsẹ̀ǹtẹ̀ tí gbogbo àgbáyé àmọ́ wọ́n rẹ̀spẹ̀tì àwa ta ti wọlé torí wọ́n tó ti wọlé mò ń bẹ ọlọ́run fún ẹ pé kọ́lọ́n jẹ́ orí bísà gbà tó bá wá dé ìwọ náà máa pè mí pé Kóìkì ó ti wọlé ẹni káàbọ̀ káàbọ̀ ṣe dáadáa ló dé sílùú òyìnbó káàbọ̀ o àmọ́ ṣé àwa tá wà nínú ilé a sì ń go through immigration but ọlọmúyàn kan jáde láàárín gbogbo ọmọ Yorùbá tó ń represent Nàìjíríà everybody láàárọ̀ yìí ṣe tiwa savage tiwa savage tiwa savage tiwa torí pé torí pé ó ti di ẹ̀tàn wọ́n fi làpálàpá sílẹ̀ èyí tí ó yẹ kí Britain bá wa mójútó wọn ò mójútó Nnamdi Kanu wà nínú custody DSS tí ó ń sọ fún British pé àníṣe ìtẹkó yìí ò lè work but Britain sọ pé no jẹ́ kí Nigerian government deal pẹ̀lú kéèsì yẹn but nígbà tí kékeré Madude UK tó ṣe àṣemáṣe tí ó fẹ́ lo royal free kò kí ń ṣe free pé ó free bẹ́ẹ̀ operation tí kékeré Madude wá ṣe fọ́mọ ẹ̀ is going to cost him eighty thousand pounds tó bá yẹ pé operation yẹn lọ successfully. gbọ́ mi dáadáa operation tí kékeré máa dùn tó fi wá ṣe fún ọmọ ẹ̀ tí wọ́n jí èèyàn gbé torí pé òfin ti sọ pé ó guilty so a lè sọ̀rọ̀ ẹ̀ nísìnyí tẹ́lẹ̀ à ń ṣẹ́nukò ni. torí kékeré máa dùn ó ti wà nínú politics nàìjíríà láti ìgbà tí democracy ti bẹ̀rẹ̀ ni. so dẹ̀ tí wọ́n mọ̀ pé lọ́ọ̀yà tí ó mọ òfin àmọ́ ó fẹ́ bypassì òfin UK ó lọ gbé èèyàn wá láti fẹ́ fi rescue ọmọ ẹ̀ torí pé ìwọ tó wà nílé wọn ò nídìí láti rescue ẹ̀ that operation would have cost him eighty thousand pounds sterling. <laughs> ṣọwárì wọ torí wọ torí wọ tí ó sì ń sọ pé ọlọ́run àjẹ́ kí nàìjíríà da ẹ̀ inú ibẹ̀ náà ló máa máa pariwo sí pé kọ́lọ̀ ń jẹ́ kó da àní ìlú kan la fẹ́ sọ̀rọ̀ lé lórí wọ́n ń pẹ̀lú yẹn ní Bulgaria kí ló dé tá a ṣe fẹ́ sọ̀rọ̀ Bulgaria kí ni important Bulgaria kí ló dé tí Bulgaria ṣe tayọ mo sọ fún yín pé kí n tún padà sẹ́yìn mo pe sky láàárọ̀ ẹ̀ nígbà tí signal ò jáde nítorí pé kí ló máa mú signal jáde mo ní tó ń pè ní skybox àwọn fi satellite síta tv mi wà on but signal ò wọlé so ìwọ tí òun sọ fún rẹ tó ń dún rẹ pé yorùbá country ti wáyé wọ́n ti declare yorùbá nation ẹ̀yẹ́ waste time wa mọ́ à ń sọ fún yín pé kò sí any signal pàbó ní gbogbo yẹn irọ́ on the on the pure lie ni ìyá olórí burúkú ìyá jagbajagba ìyá wèrè ìyá tó yẹ ká sọ̀kò pa ìyá tó yẹ pé níjọ́ kan tá a bá sì rí físíkálì a sì máa gbára wa lẹ́sẹ̀ẹ́ ní tó dá sílẹ̀ but ọ̀pọ̀lọpọ̀ yóò lè understand pé kò rí signal mú jáde fún yín ó kàn create more lies upon lies upon lies upon lies nítorí pé ó ń tù yín nínú ó ń fi ní fọkànbalẹ̀ just like bí British ṣe fi ní lọ́kànbalẹ̀ ó ti gbé Tiwa Savage wá so why do you want to break Nigeria nígbà tí British ti present Tiwa Savage fún wa nísìn why do we want to break Nigeria nígbà tí Davido ti lọ kọrin ní Qatar why do you want to break Nigeria but ìwọ tó wà nílùú yẹn àtẹ̀mí tí mo wà níbí ìrẹ̀ pé ṣé Britain ṣe tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí Nnamdi Kanu tó ní British passport tí ó ń béèrè fún ìrànlọ́wọ́ àwọn Britain ní àwọn ò lè ràn lọ́wọ́ nítorí tóun ń béèrè fún in táwọn ò lè agree sí ni ó fẹ́ fẹ́ kí ló fẹ́ bírèkì Nàìjíríà fún nígbà tí mo wá pe Sky in tó fa ọ̀rọ̀ ti tèmi jáde mo sọ fún yín pé lójoojúmọ́ oríṣiríṣi la màmá mú wá nígbà tí mo wá pe Sky arábìnrin tí mo bá sọ̀rọ̀ ó fún mi ní information tí ó blow mi up tí mo gbọ́ rí láyé ó kọ́kọ́ jẹ́ kí n mọ̀ pé Bulgaria lòun ti ń bá mi sọ̀rọ̀ ah! mo ní Bulgaria ó ní bẹ́ẹ̀ ni mo ní Bulgaria ó ní ẹ oníṣẹ́ ò mọ̀ pé Bulgaria ni ó ń control almost seventy percent outsourcing iṣẹ́ tó jẹ́ ICT ẹ̀dẹ̀ kúkú mọ Koiki Media lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti gbé laptop mi gbogbo ẹ̀ náà la máa fi wọ̀nyí lẹ́yìn mo kọ́kọ́ fẹ́ kẹ́ gẹ́ẹ̀tì ibi tí ọ̀rọ̀ bọ̀gírí àti jáde nínú conversation tèmi ó líǹkì mọ́ sky mi nílé pé kò sí signal èmi méèkì phone call call tí mo pè láti London ó lọ bọ̀gírí à tí kò sí connection distorted ó lọ bí ẹni tó jẹ́ pé ẹni tí mò ń bá sọ̀rọ̀ inú London bíbá ló wà tó o bá sọ fún mi pé inú London kan lòun wà màá fẹ́ lè jiyàn ẹ̀ kódà ó níbi tí ẹ lè gbọ̀n ó fún mi ní access sí Instagram page ẹ̀ private ni but ó mo fún mo mo send request sí mo ti accept ẹ̀ ẹ̀ ní láti mọ Instagram page ẹ̀ ìyẹn fún èmi nìkan nìyẹn wà fún. but kí ni mo fẹ́ fààyàn níbẹ̀ ni pé nígbà tá a sọ̀rọ̀ fún twenty eight minutes pẹ̀lú àwọn nǹkan tẹ́mi náà wá ń kà lẹ́yìn mo wá ń bèrè ara mi pé ibo ni ìran Yorùbá fẹ́ wà gan lọ́la ó mẹ́kì eight hundred pounds equivalent owó ìlú wọn lọ́hùn sky gangan kọ́ ló tún wá gbà á òun lọ wá ṣẹ̀yẹn nínú Bulgaria ó jẹ́ kí n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Bulgarian kan ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wọn lọ́hùn inú ilé ló ti ṣiṣẹ́ ó sọ speed íńtánẹ́ẹ̀tì tóun ń lò fún mi ó tún sọ fún mi pé ìyẹn tún kéré sí the fastest speed of internet tó wà ní ọ̀dọ̀ wọn lọ́hùn ah ìwọ ọmọ Yorùbá àníyàn máa jẹ́ pa tó bá sì ń sọ̀rọ̀ Nàìjíríà ní information tí mo gbọ́ lénìí tí ó tún wá sí iwájú mi tí mo gbọ́ rí ó tún jẹ́ kí n mọ̀ pé no àwa wà lórí ìrìn àjò tó dáa a wà lórí ìrìn àjò tó dúró dáadáa torí ìwọ tó ń pariwo Nàìjíríà tó mọ̀ pé Bulgaria gbogbo population wọn is just six million six million ni gbogbo population Bulgaria kò tó seven million kò tó seven million arábìnrin tí mò ń sọ yìí nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń wo Instagram page ẹ̀ ó ní good family life ó lọ́mọ ó lọ́kọ ó ń sọ gbogbo ibi tí ìlú àwọn òun tún complain ah mo ní má complain mo ní ní Nàìjíríà problem tó wà níbẹ̀ ó kọjá bó ṣe yẹ lọ ó tún complain ó tún ṣe kí ni ó tún complain the question tí mo wá ń bi gbogbo ọmọ yorùbá ni pé are you serious pé nàìjíríà máa fún ẹ ní opportunity tó wá yẹn a sọ̀rọ̀ fún twenty eight minutes ó bẹ̀rẹ̀ sí í ṣàlàyé oríṣiríṣi bí ICT bó ṣe jẹ́ nǹkan tó jẹ́ gbòógì ní ọ̀dọ̀ tiwọn bí ICT tó bá mọ tó ń pè ní ICT jẹ́ ṣàlàyé fún ẹ tó bá sọ pé ICT kí ló mean in terms of technology tó bá sọ pé ICT kí ni mínìnẹ̀ ICT is information and communication technology information yẹn nìyẹn kan wá nìyẹn ẹ má ẹ má jẹ́ kí bàbá kí tó yẹrẹ information yẹn o ẹ pé wọ́n ti ya wèrè mad people all over the place ẹ má jẹ́ kí bàbá kí tó yẹ máa tán lọ ibi tó ń tẹ wọn lọ because they are online wọ́n ń dura wọn nú láì any signal nítorí pé èmi signal rẹ nísìn kò tí jáde ó dìgbà tó engineer bá dé tó bá wo kí ló ṣẹlẹ̀ kí ló ń di lọ́wọ́ tá signal á adjust ẹ̀ ṣe rí pé ẹni tó ní àwọn ti gba country tí àwọn kan dẹ̀ ń tẹ̀lé ṣe rí pé ọ̀rọ̀ yẹn ó ní ó ní ó ní ó ní brain touch now mo kí gbogbo ẹlẹ́ẹ̀kan sí i mo kí ẹ wà látà mo rí ẹ ń bẹ̀ dáadáa bó o tẹ̀ kí mi mò ń kí ẹ dáadáa mo kí gbogbo ẹyin tó kù ẹ má bínú pé ẹ rí pé ọ̀rọ̀ yẹn ó gbọ́ because ọ̀rọ̀ tó gbọmi jẹ́ lára mi láàárọ̀ ni mò and that's why tí bá ti lọ kíkí bẹ́ẹ̀ yẹn bá kí gbogbo yín later but uh, mo kí must be uh, I think I saw you as well gbogbo yẹn tó kùnà là máa kí let's go behind the scene and now talk about a little bit more of this. Bulgaria la kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lé lórí ìlú wo ló ń pè bẹ́ẹ̀ báwo làwọn ṣe ń ṣe lọ́hùn mo bi arábìnrin yẹn mo ní tí ó ti wá UK rí ó náà wá fún vacation fún five days ló dà bẹ́ẹ̀ information tó ń gbọ́ yìí sori pé gbogbo ibi tí mo ṣí sílẹ̀ nígbà tí màá tiẹ̀ ń sọ̀rọ̀ òun lélẹ́yìí Bulgaria ẹ̀rí pé lè la lò fún máàpù tí a fi ṣe screenshot mo tẹ̀ tí post eléyìí once again mo kí gbogbo wa so let's close this and come back here now eléyìí ṣe ń lò lọ́wọ́ ká kọ́kọ́ lọ sọ̀rọ̀ nípa Bulgaria ìlú wo ló ń pè ní Bulgaria once again mo kí mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí gbogbo ìlú wo ni wọ́n ń pè ní Bulgaria Bulgaria ẹ fún mi ní ten seconds let me let's just pray this i'm very i want to get one of my screen in the front of my face shout out to everyone that have joined us from around the world this is Koiki Media Live as we continue to educate our people. Which, which, is, how, which, which, which, is it Dr. Obadiah? Do you, do you think, think, the government, government is unwilling or unable to protect, protect the people of Southern Kaduna? In, fact, it is, not only unable, it is unwilling, and we have, good reason to feel that they are part and parcel of the killers. Let, Let me make some, allegations. revelations. That's, a very big, that's a very big allegation, Dr. Obadiah. The government is part and parcel of, of, the killers. That, that's, that's big. Yes. yes. Okay. How the government just say, oh, it is oh, revenge killing and so on? Then you leave it there. Oh, because it is revenge killing and so on and so forth. The body language of this administration, the body language of the state government shows clearly that they have many the killings. No doubt. Because you see, General Abacha, hmm. and people don't give him his due. Do you, do you think, think that politics is nonsense? And let, let me make some revelations because some of us also have our own intelligence networks. Okay. Okay. Have met with some of the bandits. We have met with some of their high commanders. One or two who have repented. They have sat down with us, not once, not twice, they told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. Hmm. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown, moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They are already in the south, in the rainforests of the south. They are everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase two. The phase two is they will go into the. They wanted to be separate from the country that the British Empire had imposed on us, which was this country of Nigeria, where they kind of just kind of took a bunch of independent nations who don't have anything to do with each other, don't even speak each other's language, don't relate. Many of them were even enemies and warring at the time. Smushed them all together and drew these arbitrary lines around them mm-hmm. and called them countries and named those countries. Right. And then said, now y'all get along and do a country for us and be a, a union for us. And then go through, you know, contentious, bloody independence processes that never really yield any real independence. You're still part of a commonwealth afterwards. True. And you have the eternal meddling in your affairs and the eternal extraction of your resources and the eternal fomenting of divisiveness and infighting mm in order to be able to control you. This is what an oppressor does, a colonizer does. Uh, this is these are you know tactics and strategies of dominance. Right. We were subjected to that as a larger unit of Nigeria. And then when the Igbo people said, we want our own thing, let's, let's go and do that. Well, it so happened to be that the territory that this new country of Biafra was going to be in included very, very rich oil reserves. Mm. And the British were not going to let go of that. Wow and the people that they had put in power, you know, the, their puppet Nigerian governments weren't going to do that either because they needed it for the Nigerian project. Right. And Britain needed it for its own interests and uses. So Great Britain got directly involved in this civil war and in the war for independence and decided that they would do everything to make sure that Biafra did not go. Wow. And this everything meant directly funding, funding genocide, genocide of, of the people, of Biafra. Mo kí gbogbo alẹ́ nǹkan ṣe tí ìbá dárúkọ gbogbo yín pátá ni mò ń kí èmi àbúrò yín náà ni ọmọ yín èmi ẹ̀gbọ́n yín èmi olólùfẹ́ yín níbi tí àwa ti máa ń fi gbogbo ohun tí ó jẹ́ concrete evidence ní ìdí pàtàkì tí ọmọ Yorùbá gbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà mo kí ní gbogbo abúlé kọ̀ọ̀kan tí ẹ máa ti gbọ́ wa àbí tẹ́ ẹ̀ ti gbọ́ wa mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo ibi tá à ń pè ní ẹ̀ka ilẹ̀ yorùbá mo fẹ́ ká fi ọkàn wa balẹ̀ pé lágbára elédùnmarè lágbára àwọn onílẹ̀lẹ̀ yorùbá pátápátá in tó máa jà fún wa ó máa dìde láìpẹ́ láì jìnà èyí táwa kàn ń ṣe ni pé kákọ̀ máa jẹ́ kẹ́ mọ̀ pé lótìtọ́ lódodo a ti wà nínú nàìjíríà tó tọ́jọ́ mẹ́ta àmọ́ nàìjíríà kò kí ń ṣe ìlú kan tó nífẹ̀ẹ́ wa nítorí pé ó ń dá wa padà sẹ́yìn gbogbo ibi tí bàbá wa the late Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gbogbo ibi tó rò ó sí pé ìran Yorùbá gbọ́dọ̀ ti dé tá bá jẹ́ pé ilẹ̀ Yorùbá bá ti débẹ̀ ni ọ̀rọ̀ bọ̀gẹ́rẹ́ àtàfẹ́ sọ yìí ọ̀dọ̀ tiwọn náà lọ́ba máa source ọmọ tó ń pè ní source wàá máa source láti inú ilé ẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wàá máa bá àwọn òyìnbó sọ̀rọ̀ ìwọ náà máa sọ pé hello how are you kò mí pé o ò ní gbọ́ èdè tọ̀dọ̀ tiẹ̀ torí arábìnrin tí mo bá sọ̀rọ̀ ó fi tó mi pé àwọn gbọ́ english torí pé káwọn lè fi communicate síta ni àmọ́ àwọn ní èdè tiwọn tó ń pè ní èdè bulgarian as well bulgarian là ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ mo lọ bẹ́ẹ̀ mo máa ń sọ pé ìjẹ̀sìn kan ni mo gbé dání kò sí ìdókọ̀ mi ò máa ṣe mùsùlùmí ò máa ṣe kìrìsìtẹ́nì ò máa ṣe oníṣẹ̀ṣe àmọ́ sẹ́ culture wa ìṣẹ̀ṣe wa kò ń ṣe ta máa sọ pé torí wọ́n ń pẹran sí ojú ògún bó ṣe wà tẹ́lẹ̀ láyé àtijọ́ nìyẹn ẹ ìwọ náà wá wo ibi tí wọ́n ti ṣe coronation mo ti sọ tẹ́lẹ̀ a ti fi ṣe full ètò kákọ̀ fi jẹ́ kí àwọn tí bí a fún di kan bí di kejì ṣó mọ̀ pé òkúta yìí ṣó mọ̀ pé ó rí nínú ibi tí wọ́n ti ṣe ètò tí ó lọ tó o bá rí ẹ̀jẹ̀ ń fi ṣàlàyé fún ẹ pé òkúta yìí wọ́n wọ́ṣípẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ní ìjọ sátọ̀dé òkúta yìí orí ẹ̀ ní King Charles jókòó lé lórí wọ́n ń pè ní stone of destiny so gbogbo gbàtà bá wọ́n sọ fún gbogbo èèyàn wa pé ẹ má jẹ́ ká ja ìjà ẹ̀sìn torí ìjà ẹ̀sìn kọ́ ni agbédání torí pé òkúta eléyìí tí wọ́n tún wọ́ṣípẹ̀ ìyẹn nínú chọ́ọ̀chì Abbey Church ní Westminster Dean of Westminster David Oily on sin conduct a service wọ́n conduct a service láti welcome Stone of Destiny ṣé bàbá wa G.O. Adébóyè ṣé wọ́n lè jẹ́ kí a gbé òkúta òṣàlẹ̀ Yorùbá ká gbé lọ sí Redeem kọ́ bá wa welcome ẹ̀ wá sọ fún yín pé ẹ deities ni ẹbọ ni but lọ́dọ̀ tiwa níbí ṣé torí bíbá gẹ́gẹ́ bí ìlú òyìnbó ẹ àbí ká gbé lọ sọ́dọ̀ bàbá wa Kúmóyè àbí ká gbé lọ sọ́dọ̀ ìyá àdúrà ní Celestial Church àbí ká gbé lọ sí cathedral àbí ká gbé lọ sọ́dọ̀ bàbá wa akéwùgbà góòdù pé kọ́ bá wa ṣàdúrà sí òkúta ilẹ̀ Yorùbá yìí ṣe rí i pé èyí la ṣe ń sọ fún yín pé má jàjà ẹ̀sìn ìjà ẹ̀sìn ń ṣe tó máa ja rẹ̀ tó fẹ́ parẹ́ fún àwọn gbé òkúta yìí wọ́n gbé wọ UK láti Edinburgh wọ́n dẹ̀ máa dá padà nítorí pé òkúta yìí ẹ má bínú advert òṣìṣẹ́ oríṣiríṣi tọkàn máa jù síyàn ẹ kí ni gbóná sẹ́ǹsì ó jágbàjàgbà lọ bá ti ti pọ̀ jù. so òkúta tó ń wò yìí òkúta tí wọ́n jókòó lé ìyẹn níjọ́ owó one hundred and twenty kg a ti ṣe àlàyé lé lórí ìwọ náà máa béèrè lọ́wọ́ rẹ pé ṣé irú òkúta yìí tá à ń sọ yìí ìjẹ́ òkúta yìí tá a bá sọ pé àwa náà nírú òkúta ìjẹ́ àwọn tó jẹ́ ṣọ́ọ̀ṣì wa wá bá wa ṣàdúrà lé lórí má parẹ́ tó bá ń parẹ́ nítorí ẹ̀sìn òun wíṣ tàmà rẹ̀ ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe ni àwa ń ṣe nílẹ̀ Yorùbá kò sọ fún pé o bá fẹ́ ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì problem ẹni tó bá fẹ́ ṣe mùsùlùmí problem tiẹ̀ ni ìwọ tó wá ń lọ ṣàdúrà títí títí ṣàdúrà ṣàmì òun wáṣẹ́ òun wé tánà rẹ kò lè ṣiṣẹ́ kankan mo kí gbogbo lélẹ̀ nǹkan sí pé ẹ káàbọ̀ sórí ètò Bulgaria according to World Bank tí yóò gbọdọ̀ tuntun tù mọ́ mi lọ́wọ́ hmm. Bulgaria according to the World Bank gbogbo population wọn is six point eight seven eight million ká ṣàṣọ pé six point eight or ká tẹ̀ lọ sí six point nine torí pé wá ti grow díẹ̀ láti twenty twenty one títí dé twenty twenty three tàwa. àwọn náà ní official language tiwọn wọ́n pè ní Bulgarian wọ́n wá ní religion tiwọn the largest religious belief in the Republic of Bulgaria is Eastern Orthodox Christianity àwọn ò ní kankan ṣe pẹ̀lú Islam kò mí pé àwọn mùsùlùmí ò ní sí níbẹ̀ àwọn ò ní kankan ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe tiwọn àbí tiwa olúkálukú ni Elédùmarè dá population demography situation languages and religion ẹja ṣí bíbá torí pé ó sọ pé the largest ẹ jẹ́ kí n expand ẹ̀ díẹ̀ sí i torí àwọn tó máa ń lo big screen torí pé n tọ́kọ sí bíbá ó ní religion it is the largest religious belief in the Republic of Bulgaria is Eastern Orthodox Christianity which covers 4.3 million people, or 82.6% of the population of the country, in the entire century. Ní gbogbo century tó tó dé wákàtí, independent development of the third Bulgarian state, the share of the individuals who belong to the Eastern Orthodox Christian varies in narrow range between 80.7% ìyẹn ní nineteen hundred ní nineteen hundred yẹn àwọn Britain ti wà lọ́dọ̀ tiwa tí a mọ̀ sí àwọn colony àwọn colonial master àwọn colonial master yẹn ni wọ́n wá gbé pẹ̀lú wa tí wọ́n fi wá sọ àwa di Nàìjíríà ní fourteen years after because they were living with us but wọ́n change the narrative Yorùbá wọ́n change narrative Igbo àwa wa ń bá Igbo jà bọ̀ a fẹ́ béèrè lọ́wọ́ òyìnbó pé kí ló tí wọ́n change àwa náà sí nàìjíríà tí wọ́n fọ́ọ̀sì english lewa wa lórí tí wọ́n wá fi ẹ̀sìn tó fi tẹ̀ lóǹtẹ̀. nineteen hundred ni àwọn ti ní eighty point seven percent but ní nineteen ninety two kàkà kó lọ sílẹ̀ ó lọ sókè ni nítorí pé wọ́n kíìpù orthodox religion ni wọ́n. àwa nísìnyí kàkà bẹ́ẹ̀ ní tán ṣe ni pé ẹ̀sìn ìṣẹ̀ṣe ó bẹ̀rẹ̀ sí í drop drastically nítorí pé tá a bá ṣe múbì wàá sọ pé jésù òun ló pa àwọn tí wọ́n ń ṣe ẹtùmọ̀ àwọn fíìmù tó máa ń ṣe yẹn tájẹ́ bá jáde nísìn Jésù ló máa ń pa àjẹ́ tí àjẹ́ bá jáde nísìn Jésù ló máa ti Jésù ló máa ń wìn ẹ wo gbogbo àwọn múfì tá ti wò yẹn wọ́n fi àwọn múfì yẹn wọ́n fi lé ẹlòmíì kúrò bí Haúsá ṣe ní ìṣẹ̀ṣe tiwọn Ìgbò náà ní tiẹ̀ Yorùbá ní tiẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣe Nollywood ìtọ́ṣe ni pé wọ́n lo ẹ̀sìn Kristẹni wọ́n fi nọ́ọ̀kì ìṣẹ̀ṣe and only right now làwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí understand pé there is nothing wrong in it just àbí ṣe sọ fún yín pé destiny stone tí wọ́n gbé wá sí UK kò mean anything fún wọn but it is part of their heritage orí ẹ̀ ni King Charles jẹ́kọ̀ olólórí ó ní spiritual significance gbogbo ẹ̀ ni mo ti ṣe program lé lórí ẹ̀ lọ́wọ́ lórí YouTube mi mo ní láti tún máa ṣe analysis lé lórí mọ́ Bulgaria ni mo sì ń sọ̀rọ̀ lé lórí wọ́n ní between nineteen hundred which is about almost hundred and something years ago kàkà kí orthodoxy kó wá sísàlẹ̀ ó tún gbòòrò lọ sókè ní by five percent ní nineteen ninety two this fact is based on article thirteen in the latest constitution of the republic of bulgaria constitution tí wọ́n ṣe fún wọn constitution tó wà enriched tó wà embedded ó ń ṣe nineteen ninety nine constitution táwa lò nísìn tí kò fẹ́bọ̀ Igbo kò fẹ́bọ̀ Hausa kò fẹ́bọ̀ Yorùbá kò fẹ́bọ̀ gbogbo tá à ń pè ní Nàìjíríà lénìí gbogbo population Bulgaria is almost just eight mil seven million ìdí tá a ṣe ń sọ̀rọ̀ Bulgaria ni pé arábìnrin tí mo bá sọ̀rọ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú sky sky tí mò ń lò nínú ilé mi òun ló jẹ́ kí n mọ̀ pé communication èmi àti ẹ̀ lẹ́nìí inú Bulgaria lòun ti ń bá mi sọ̀rọ̀ kódà ó sọ pé inú ilé òun lòun wà òun ò sí lọ́fíìsì because she is working remotely ó mọ tó ń pè ní remotely just like bẹ́ẹ̀ mi ṣe ń ṣiṣẹ́ ní bíbá yìí ìdí ta ṣe ń sọ fún ìwọ tó wà nílé pé nàìjíríà ti hold the bondage wa padà sẹ́yìn nítorí pé future tí bàbá Awólọ́wọ̀ fẹ́ fún wa àìtí achieve ẹ̀ kò dẹ̀ ṣe achieve nínú nàìjíríà tábí nàìjíríà bá ṣì exist even for another sixty three years a tún máa padà sínú Bulgaria lẹ́ẹ̀kan sí Bulgaria kí la mọ̀ nípa Bulgaria òun là ń sọ̀rọ̀ ní lọ́wọ́lọ́wọ́ ìlú wo ló ń pè ní Bulgaria irú àwọn wo ló wà níbẹ̀ these are all the conversation we are discussing on this live transmission. Live ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ in the eighth day of May 2023, 12 noon same time láwa pẹ̀lú Nàìjíríà it could be different time zone across the world. Lẹ́ẹ̀kan sí Bulgaria wọ́n ní dialing code tiwọn tó ń pè ní plus three five wọ́n ní capital tiwọn tó ń pè ní Sofia. Bulgaria is a Balkan nation with diverse terrain encompass, encompassing the Black Sea coastline lágbára Elédùmarè mo gbọ́dọ̀ dé Black Sea area yẹn wọ́n ròyìn pé Black Sea yẹn that particular area is a very very beautiful place lágbára Elédùmarè mo máa débẹ̀ a mountainous a mountainous interior rivers including Danube àwọn náà ní rivers tiwọn ẹ jẹ́ ká kọ wo bí a lè rí river tó ń sọ yẹn wọ́n pè ní Danube ẹ ká lọ wo bí any video Danebo swells substantially at Pasua where the Inner River it is the largest upstream tributary carries more water than the main river other major tributes in the upper Danebo course include Danebo is the second longest river in Europe ṣe é pé gbogbo ìlú ló ní ló ní rẹ́kọ̀dì tiwọn bọ̀ rẹ́kọ̀dì tiwa bísìn ó ti wà embedded nínú nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ oríṣiríṣi rẹ́kọ̀dì tá a ní inú nàìjíríà ló wà. náà ẹ jẹ́ ká kọ̀ wo fídíò tó èmi ò èmi náà mọ bíbá tẹ́lẹ̀ ìwọ náà ó ti kẹ́kọ̀ọ́ kan nìyẹn. this according to mapping the world àràkọ́lárí fídíò yìí is just for educational purpose ẹ jẹ́ ká lọ wo fídíò yìí. you are welcome to the live transmission níbi tí a ti ń kẹ́kọ̀ọ́ lóríṣiríṣi pé ìdí tí yorùbá gbọ́dọ̀ kúrò ní nàìjíríà ẹ jẹ́ ká wo fídíò yìí lẹ́ẹ̀kan sí. Ravi de vous retrouver pour ce nouveau numéro Voilà, ah, des. Torí pé èdè là ara tá à ń sọ nìyẹn. Ah, Plus précisément, on le nomme. Ẹ ẹ ẹ ní sùúrù arábìnrin. Sori pé nígbà tí fídíò yẹn máa pọ̀pọ̀, àmọ̀ bíyá English lọ fẹ́ sọ tẹ́lẹ̀, but torí pé èdè ló jáde ara àǹfààní èdè nìyẹn in tó ń pè ní èdè ni pé ìlú nàìjíríà ò ní èdè tó ń sọ english ò kì í ṣe èdè wa àwọn british ló fún wa níyẹn pé ká máa jọ bára wa sọ ó lè jẹ́ a communication language between the igbo and the yoruba between the yoruba and the hausa and the remaining ethnic groups within that contraction called nigeria a nílé wo fídíò ìgbádùn àmọ́ à lè enjoy ẹ̀ torí pé a ti mọ̀ pé èdè wọn lọ sọ ìwọ tó bá lè máa ka tán kọ sísàlẹ̀ máa kà níṣó. Nalarin main Danube le Main étant un affluent du Rhin ce canal a été inauguré en. ok ó dà para France tẹ̀lélé mo sorry ó dà pé French country language èdè France lélé this canal was opened in 1992 ó dà pé France lẹ́nu tó sọ̀rọ̀. 1992 according to some historians. The yeah. project unites the two largest rivers in Europe after the Volga. They date back to the Challenge You may ask, why did it take so long to build this communication route? Eh bien, parce que ce projet a... Well, this German project was long viewed with suspicion. a longtemps été perçu avec méfiance. Ah, Indeed, in the early 1980s, it was still fear that such a canal would make it possible for Western Europe to be invaded by the Eastern European fleet. Tí wọ́n ní pé kọ́sà máa invade, they have been invaders. Wọ́n invade wa títí mo kí gbogbo ẹni tàbá lórí Instagram àtẹ̀yìn tàbá lórí Mixeller wọ́n ti invade wa títí títí títí títí mo kí bàbá bishop adéyẹmọ adésínà. A glimpse of what we want to tell you today, the story of two rivers. Wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa kí ló ń pè ní river lọ́dọ̀ tiwa náà nílẹ̀ Yorùbá, mo kí láti Miami. A glimpse of what we want to tell you today, is the story of the two rivers. A kò máa gbọ́ díẹ̀ sí Qui ont connu des destins that have that have had very different fate. Oríṣiríṣi faith ni wọ́n ní. Bí àwa náà ṣe ní ti tọ̀dọ̀ tiwa, a ní oríṣiríṣi odò. Ó dà pé odò là ń pè ní river. Àwa náà ní àwọn odò kan débi pé ó jẹ́ significant fún wa. But lẹ́ni odò yẹn nísìnyí, a ti fẹ́ máa parẹ́ mọ́bi tó wà gan-an le Rhin et le the Rhine and the Dudube are two sides to Europe that still not fully converged today. Ah, But let's start with the geography. Et voici donc le Rhin et le This is the Rhine and the Danube, the two largest rivers in Europe. One of our map here, gbogbo nǹkan ló ní máàpù. Àwa náà ní máàpù tiwa a ní longitude and latitude a níbi tẹ́lẹ́dùmarè pín wa sí àmọ́ òyìnbó ló da gbogbo ẹ̀rú. ìkan wà lọ́nà rùsù lókè lọ́hùn-ún. The Rhine is the backbone of the Western Europe. Long de 1300 km. 1300 km long. It is a source in Switzerland at an altitude of over 2,300 meters torí pé iṣẹ́ ta ṣì máa ṣe pọ̀ torí pé nígbà tí ìran Yorùbá bá dá dúró tán gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ la máa ṣàlàyé fún gbogbo àgbáyé láti lè mọ the the rich of Yorùbá people. In the Afan canon of Crimson, and il follow video et pourquoi moi. Bon, ma chère link later. Il devient ensuite le forward there. Pourtant, l'espace danubien peine toujours. Ah, the river and that, So let me look another video. Iti sorara ẹja wele. According to mo people WWF Freshwater, Again. Eh, eh. The Danube is the most international river basin in the world. It provides drinking water for 20 million people and is home to unique species like the Asian sturgeon, and the white pelican ẹ jẹ́ ká lọ wo tán pè ní asian sturgeon yẹn torí pé kò ń ṣe gbogbo wa náà la mọ gbogbo àwọn kan kìíní kí ló ń pè ní asian sturgeon true sturgeons appear in the fossil record during the upper Caritos with among the oldest known remains being a partial skull so image ẹ̀ la máa fi mọ tán pè bẹ́ẹ̀ so tán pè bẹ́ẹ̀ nílé so ó dàbí bí ẹja ni ìtàn pè ní sturgeon òun ló wò yìí so at least we have an idea wọ́n tún sọ̀rọ̀ nípa white pelican kí ló ń pè ní white pelican ẹ jẹ́ ká lọ wo google ká lọ ká lọ educate ara wa white pelican so white pelican lélẹ́yìí whether àpẹẹlẹ ṣì wà ó ṣì wà available american white pelican i'm sure pé ìtawà America. the great white pelican also known as the eastern white pelican rosy pelican or white pelican is a bird in the pelican family bird ẹyẹ so òun lélẹ́yìí so at least àti understand nǹkan tó mean so now globally important wetland like the a ṣe ń sọ̀rọ̀ nípa Bulgaria a tún máa padà sínú Bulgaria yẹn again kí ló dé ta fi ń sọ̀rọ̀ Bulgaria lẹ́nu ìdí ni pé communication èmi àti Sky ó jẹ́ kí n mọ̀ pé arábìnrin tí mò ń bá sọ̀rọ̀ Bulgaria ló ti ń bá mi sọ̀rọ̀ ó lóun ẹni eight hundred gbọmọ ìmọ sọ̀rọ̀ ìrìn interact gan ó lóun gba eight hundred pounds equivalent owó ìlú wọn ní Bulgaria ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé inú ilé lòun ti ń bá mi sọ̀rọ̀ nítorí pé òun bá mi sọ̀rọ̀ remotely ni so bẹ́ẹ̀ mi ṣe pé nọ́mbà tí sky ní ká máa pè ó gbé mi lọ sí Bulgaria kí ló dé tẹ́lẹ̀ yóò lè wá sí Nàìjíríà because Nigeria has not been set up for such ICT Nigeria has sixty percent of youth but lẹ́ni ẹ̀kan rìn káàkiri bí ìgbóná kò ń ṣe fọ́ọ̀tì yín is because we are in Nigeria in tí bàbá Awólọ́wọ̀ fẹ́ is not what is happening today in Yoruba land globally important wetland like the Donobu Delta and the Mora Darabi Donobu is protected area are found here the latter comparable in terms of biodiversity to rainforest however over the past 150 years the Donobu Basin and its wetland have been much abused The main threat to them are unsustainable flood management plan, navigation and hydropower. Moreover, like moreover, digs, dams and dredging. Gbogbo dams tí wọ́n náà ṣe sí Nàìjíríà tó máa ma fún wa ní iná títí dé ní all these dams are not working and that is why Nigeria cannot get twenty-four hours electricity because àwọn dams yẹn ò ṣiṣẹ́ and we have a lot of dams tó yẹ kí ó máa provide uh, you know, electricity fún wa ní Nàìjíríà list of the dams and rivers reservoir in Nigeria. Dams and reservoir in Nigeria are used for irrigation, water supply, hydroelectric power generation, or a combination of these. They are of particular importance in the northern part of Nigeria where there is a low rainfall. The Niger Dam Project. The Niger Dam Project is a series of three dams and reservoirs built in the second half of the 20th century in Kwara, Niger, Kebbi State, northwestern Nigeria, on the Niger and Kaduna River, the first of the dams was built at kan Kanji in 1969, six, nine years after independence, and almost, uh, I believe this was probably going on even, yeah. You want to change it? Okay. You can also know that this was all happening just, and I don't want too much noise. Uh, and also, too much of this was going on, I believe, during the, the Civil War, because Odape, as a time, can build the dam, what he in Jaogun between Biafra and the federal government of Nigeria. It is a reservoir, Kaniji Lake, support irrigation and the fishing project in the state in which it lies. On its western shore, Lake Kaniji National Park includes the Borgu and the Zuguma Game Reserve as promoted tourism industry. Babairo the dam and the hydroelectric power plant at Jeba, which is Adotiwa near 103 kilometers, 64 miles from the Kanji Dam, were completed in 1984, and the dam at Shiroro Goji on the Kaduna River west of Bida in Niger State began operation in 1990. The study revealed that there are 323 large, medium, and small dams. The question is, kí ló dé tẹ̀ níná láti lè jẹ́ kí ẹ máa ṣe ICT. Hydroelectricity or hydroelectric power is electricity generated from hydropower. Hydropower supplies one-sixth of the world's electricity, almost 4,500 TWh, which I'm sure those in that engineer sector will understand as at 2020, which is more than all other renewable source The question is, why has Nigeria not provide you with 24 hours electricity, knowing fully well that we have in total in different parts of the country, whether in the north, whether in the southwest, in the middle belt, in the southeast, across board, 323 large, medium, and small dams. It is all because Nigeria is not designed to work and it cannot work even if you talk and analyze about Nigeria, you'll just be wasting your bloody time. So let's just look at you know any other news update on the dams in Nigeria. So let's go back to Nigerian flood kills more than 600 people and displaced 1.3 million. This was when the flood happened around 2022 because there is no proper management of these beautiful things that should be making opportunity because you cannot communicate just like I did with the Bulgarian uh, customer service when you don't have twenty-four hours electricity because girl tí mo bá sọ̀rọ̀ kò tẹ́ ṣe girl woman because ìgbà tí mo wo Instagram it she's married ó ti ní ó ti lọ́mọ ẹni tí mo bá sọ̀rọ̀ ní Bulgaria she would not be able to communicate with me in UK if Bulgaria have not provide the standard infrastructure Nigeria could have done the same thing but your politicians are all born bastard mo kí ìyàwó yèyé oge So let's talk about, you know, transforming lives and livelihood. How the Watari Dam privatization is enhancing food security and elevating. This was in Kano. So you can see that when we talk about each part of Nigeria as what is unique, the question is, why then do we need to be together? They have the dam, they can produce anything, we can buy it from there. But rather, they want to lock everybody together, continue to suck everybody dry, and then everybody is representing Nigeria. Tiwa Savage did not represent Yoruba people, Mumu people. She was representing Nigeria right here in UK, just as Davido represented Nigeria in Qatar football. And those Nigerians that are living in these two countries, I'm sure they will tell you that some of them are living in a very, very sad situation. So let's go back to Bulgaria. So we have an idea. So let's watch a video from these, uh, you know, just to have an idea. I do not own the copyright, and I believe this one should speak in English. The Danube River Basin is the most international one in the world. 80 million people live along. And the picture you are looking right here is telling us a little bit about Bulgaria. You can see their plate number, ẹ̀ jakuru jakuru tẹ̀ ń kú káàkiri láti Abẹ́òkúta dé Ìbàdàn this stupid micra that people have abandoned in UK they bring it to Nigeria ìgbà kan wọn ní kébí náà send micra wá tó yẹ pé yín márùn lẹ máa lẹ máa fúnra yín pọ̀ ẹlòmíì tó wẹ̀ láti jẹta ẹ márùn síra yín gbòòlà messed up country. along the Danube or its tributaries from the Black Forest in Germany. torí torí track tó ń kọjá just as bí ṣe máa ń ṣòyìn tèmi náà bá lọ sí ọ̀nà Croydon long. to the Black Sea. The fate of the mighty Danube depends on its tributaries, small arms, and bars. The Semenyecha swamp in the Stirbac area of the Gornje Podunavlje Special Nature Reserve lies at the border of Serbia, Croatia, and Hungary. Swamps like this are home to hundreds of plant and animal species. Unfortunately, swamps need our help. This area consists of. what they're doing is, you know, they talk about all these kind of things, but I'm sure you have an idea you know, what it is. So now let's just leave that. We want to little Google it and find out more a little bit about this down, which we have just watched. Okay, Ejaka Wood, the last one. This Your is coming. Now, this is a very powerful, uh, you know, communication network. Eon, Weon, they're doing very well. Very, very powerful. Operating from India. Whether it's privately owned or government, I don't know. But they are very, very powerful. Okay? bẹ́ẹ̀ ni Mr Yovo wàwọ wàwọ micra yẹn ẹlòmíì tó wẹ̀ àti tí tí ampitẹ̀ ń rùn àti tí sálẹ̀ ń rùn ẹlẹ́rọ ajókòó pẹ̀lú ẹlẹ́ja ọmọ skul wa wà láàrin méjì dẹ̀nẹ̀ ẹni tó ń ta tó ń ta tó ń ta pàdágà wọ́n wá lòdì gbogbo ẹ̀ and everybody sit down there and you think that is the society ẹ wá ń sọ pé ṣe ìṣèyí Tinubu ń ṣiṣẹ́ mad people all over the place ẹ jẹ́ ká wo the last video. The government has now reached one of the lowest levels in the last century. and this is due to the severe drought across the continent. The Danube stretches from the Black Forest in southwestern Germany to the Black Sea in eastern Romania. And because of the extreme heat, water levels recently fell five feet in three weeks' time at a stretch near Budapest. Low water levels have created a hazard for local river transport and fishing on the river. Water levels are so low that ships need to wait anchored upstream and downstream from the port and then travel one at a time through the last available ferry. And as you can see, very beautiful. So pé dè ló sọ torí pé dèrò fìlà tèmi náà ti máa ń dé mean anything kò mean pé military in any, ó kọ̀ like a military camouflage ni but in Nigeria, because Nigeria is not designed to favour Nigerians whether you hate it or not everybody is just deceiving themselves packaging orí packaging ni gbogbo yín I have never seen the Danube level so low like this year it's very low. I was. pé ó ń sọ èdè wọ́n translate bí kọ́kọ́ gbọ́ English tó fẹ́ fi English ṣe bó ṣe jẹ́ káwa náà máa operate nìyẹn bó ṣe jẹ́ kí àwa náà wà nìyẹn but àwọn colony àwọn colonial masters àwọn ló destroy that part of Yorùbá land in the 1900. and it was low but not like this. The drought is so severe even in Europe and in the US it is done. Drought due to lots of heat and no rain at all. Further north, the Romanian capital is also surrounded by dry out. So we just leave that, uh, you know, and then uh, we move swiftly into other part of the conversation. Once again, this is live transmission. We're talking about Bulgaria. Atife Parasi, Bulgaria. Now that we have had understanding that this is a country that is just under 7 million. But there is something that is unique about them, which is their ICT. Do you know that as of today, Bulgaria has a long, long, tó bá sọ pé nǹkan long, nǹkan tó rich tradition. Kini meaning tradition? Ẹ jẹ́ meaning tradition. She, àwa náà lè export ìṣẹ̀ṣe wa láti máa fún wa trillions of dollars? olúkálukú ló ní tradition tiẹ̀ but àwa ti abuse tradition wa kí ni mini tán pè ní. tradition. once again. tradition. one more time. tradition. àní bá ń sọ́lẹ̀ nǹkan sí i. tradition. kí ló ń pè ní. tradition. tá a bá ní. tradition. bọ́mọ Yorùbá bá ní. tradition. the transmission of customs or belief from generation to generation or the fact of being passed on its way. ṣé a ní tradition ṣé a ní believe ìjà lè ta believe wa fún àwọn ará China ìjà lè ta sí America. mo fi Chinatown wọ̀nyí in one of our videos you can see that that is their own tradition àwọn Britain tí wọ́n sọ fún ọba wọn kó jókòó sórí òkúta it is part of their own belief àwa ṣe fẹ́ wá sọ pé bìlíìfù tiwa ó dìgbà tí pásítọ̀ nìkan bá sọ̀rọ̀ ó dìgbà tí ìmáàmù nìkan bá sọ̀rọ̀ níbo la wá fi àwọn oníṣẹ̀ṣe sí ǹjẹ́ wọ́n ń lo ìṣẹ̀ṣe láti fi operate nínú nàìjíríà wọn ò lò because àwọn west sọ fún wọn pé ìṣẹ̀ṣe ò kì í ṣe tradition ni wa ẹgbẹ́sẹ̀gbẹ́ ẹ máa lo bible àti quran ẹ máa lo islam àti christianity àwa ń jàjà ìsìn whereas níbí báyìí wọ́n gbé òkúta tó ń pè ní destiny stone wọ́n gbé wọ church wọ́n ń ṣe sermon fún wọ́n ń ṣe wọ́n ń blẹ̀sẹ̀ ní twenty twenty three <laughs> oh my god ní twenty twenty three wọ́n gbé òkúta wọ́n gbé wọ church wọ́n wá ń ṣe àdúrà fún ìwọ wá rò pé kò ń ṣe part of them kí ló rò pé wọ́n ṣe gbé òkúta yẹn wá kí ni purpose significant òkúta ẹ̀ gbogbo ẹ̀ àti fi ṣe program yìí o yẹn lórí platform mi mo kàn reference ni so now tá a ti mọ tán tradition tá a bá what is the best meaning for tradition an inherited established or customary pattern of thought action or behaviour ah ẹ̀ka àárọ̀ ń bẹ̀ yẹn o àti mọ̀kọ́ ọmọ Yorùbá ló kíyàn kedu ka ọ dị otimọpọ ọmọ Igbo nìyẹn ìnákúáná èdè míì nìyẹn ẹ̀ka lẹ́ńbẹ̀ yẹn àti mọ̀pọ̀ ọmọ Yorùbá ló ń kíyàn but àwa gbé yẹn papọ̀ a gbé sílẹ̀ tàbá wá fẹ́ kíra wa good morning sir ó ní mo gbọ́ òyìnbó òyìnbó yẹn nísìnyí lọ́ fi destroy ìlú burúkú lóṣì ìlú tó rí ṣàǹfààní ìlú tó máa jóná níjọ́ kan ni ìlú tí internal crisis máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo dẹ̀ sọ wípé tógun bá bẹ̀rẹ̀ ní nàìjíríà i will be on the first available flight because mo fi wá witness ẹ̀ èyí tẹ̀ sọ pé mo ní family níbẹ̀ èmi à ń bọ̀ pẹ̀lú first flight nítorí pé nàìjíríà continuation yẹn kò lè work for anybody you are all crazy èyí tẹ̀ sọ pé ó work mad people all over the place. so nígbà tá a ti mọ meaning tradition tí a ti mọ value tradition wa kí la wá so tradition wo gangan ni nàìjíríà ń lò ah tiwa savage tiwa kọrin ní london òmùgọ̀ Tiwa Savage is not representing anything more than Nigeria. Nigeria ló wá represent ní UK. And you can see concert yẹn dà. Ó wà ní Windsor. Wọ́n ti fi sóòtẹ́ kan ní sá máa sùn, á máa jí, á dẹ̀ tó máa gbà, kò ní ṣe lọ́fẹ̀ẹ́. So you can see ah, Torí pé in tó wọ̀, ó reference sí green which is Nigeria. So ìwọ tó wá ń celebrate Tiwa Savage, there is nothing wrong in that. But kò represent Yorùbá. Nigeria, ló torí ẹ̀ orí nàìjíríà ló fi gbé wá and this is why we are saying to our people there is a difference òun ti ṣoríire bọ̀ kí ló dé tí wọ́n ṣoríire o wá ń rò pé oríire ẹ̀ ó dìgbà tó bá lọ gbàdúrà ní church o time all you need to do if you were in Bulgaria is just to have the basic ICT hello calling from sky What's the funny software èyí tó o bá lè ṣe á dá padà wá sí headquarter again So let's leave Tiwa Savage and just come back. I do not hate her, but I'm just referencing. Do you know how many Nigerians are living in UK that UK government have not even given the opportunity to live here properly? And it's still the same UK that is telling you you are part of Commonwealth. You must be crazy. You must be deceiving yourself. Okay. I was there in the river when I went to Romania. Okay, all right, all right. So, Vision Solo, ẹ jẹ́ the main bulk of the communication kí ló ń pè ní ICT tá a bá sọ pé ICT information and communication technology ICT kò ń ṣe ITT thank you Abiola o ICT ṣé n tó le láti kọ́ ni ṣé n tó difficult ni gbogbo bẹ ṣe ń bá mi sọ̀rọ̀ táwọn wúra wa is under ICT ó wá kó bá ṣe fẹ́ mẹ́kẹ̀ tó máa di owó fún wa ìyẹn ni YouTube ṣe ń sanwó fáwọn kan táwọn kan ní owó YouTube lọ́kàn gbà owó òmùgọ̀ àwọn tó ń jẹ́wọ́ YouTube lọ́wọ́ àwọn tó ní thirteen million followers àwọn tó ní fourteen million followers àwọn yẹn gangan ló mẹ́kọ̀ owó. But ICT is the uh, is an umbrella umbrella term that includes any communication device encompassing radio, television, cell phones, computer, net, computer and network hardware, satellite system, and so on. Signal mi o ṣiṣẹ́ wá sínú ilé is a satellite signal is a satellite issue. So o ti di pé engineer gbọ́dọ̀ jade lati wa rectify kí ló dé tí satellite tó restore síta tí kò píkì eh, the main satellite tó wà nínú space because ìdí tí gbogbo kìnìyàn ṣe ń ṣiṣẹ́ ni pé there is what they call the space tí wọ́n ti ṣúùtì satellite lọ sókè tí satellite tòkè bá ní problem àwọn máa ti deal pẹ̀lú yẹn àbí kọ́ ti bring it down kọ́ lu another satellite tó o bá dẹ̀ mọ̀ tó ń pè ní satellite tí gbogbo kìíní fi ń ṣiṣẹ́ tó fi ń gbọ́ mi lẹ́nu nǹkan ń pè ní satellite lélẹ̀ maybe you might not even understand but let's talk about let's just show you tó bá sọ pé satellite so when we talk about satellite satellite is satellite or artificial satellite is an object intentionally placed into the orbit in outer space, satellites have a variety of users, including communication relay, weather forecasting, navigation, broadcasting, scientific research. A lè sẹ́ndì sátáláìtì lọ sókè tó máa jẹ́ sátáláìtì ti Yorùbá nation ká máa ma fi ṣe gbogbo ibi tí Fúlàní olórí burúkú fẹ́ gbà kọjá. Kọ́ tó wọlé la máa ti bọ́ǹbù ọmọ But today everybody is living in denial sátáláìtì tí kò communicate pẹ̀lú signal tèmi òun ló fa conversation tèmi tá a fi mọ̀ pé sky tí mò ń bá sọ̀rọ̀ Bulgaria lẹ́nu yẹn wà tí nàìjíríà bá jẹ́ ìlú tó ń ṣiṣẹ́ kí ló dé tí àwọn British company ò ṣe máa lo nàìjíríà tí wọ́n mọ̀ pé a wà up to the standard tí kò ń ṣe pé o ṣe máa lọ ṣáàjì fóònù ẹ ṣé ìwọ tí mo fẹ́ bá sọ̀rọ̀ tó níná ṣé ìwọ tí wọ́n ti provide the basic necessity of ICT fún ẹ you can see that the reason why Nigeria will never work. So this, in case tó bá in the satellite, wọ́n máa ń ni. So Toba Tiwa doke only share what níṣẹ́, wọ́n program ẹ̀ different things. Ìmí wà weather forecast, ìmí wà fún research, ìmí wà láti fi monitor àwọn terrorists. But the federal government of Nigeria will not invest in this because I ò fẹ́ take kí ẹ ní They are literally holding you back. Wọ́n hold ayé yín padà sẹ́yìn àwọn olóṣèlú dẹ̀ mọ̀ pé gbogbo kínní ló yẹ ṣiṣẹ́ so let's look at the you know one of the news headlines. UK needs satellite will see the earth day and night the antenna looks up a bit like an umbrella ẹ jẹ́ ká gbọ́n ti Mr Jonathan Amos a BBC science correspondent sọ so, two British companies had to fly an innovative tó bá sọ pé nǹkan innovative kò ń ṣe pé ẹ ní làákàyè àmọ́ nàìjíríà kájọ wà nínú ẹ̀ ó ti gba làákàyè gbogbo wa so all you have to do láàárọ̀ ni pé o kọ́kọ́ gbọ́dọ̀ lọ sí church nítorí pé ìwọ mọ̀ pé nǹkan pè ní kò dìgbà tó bá lọ sí church nǹkan pè ní o ní láti lọ sí mọ́ṣáláṣí nǹkan pè ní o ní láti lọ sọ́dọ̀ babaláwo government máa provide the this nǹkan pè ní a of a product idea featuring new method and advanced and original innovator a person introducing a new idea ẹ máa sọ pé ẹ ní idea idea yẹn ò dìgbà tó bá lọ sí church ló máa wá ẹni tó máa fún ẹ lówó government must be able to fund ideas government must be able to make ideas to work but in that messed up olórí burúkú máa ṣàǹfààní ìlú tó máa jóná padà pátápátá tí àwa máa fi jáde nínú ẹ̀ conflict máa wà láàárín wọn tí ọ̀rọ̀ tiwa máa fi jáde ó ń bọ̀ ó kù díẹ̀ ni ẹ wá lọ ń gbowó lápò o fẹ́ fi máa o fẹ́ máa lọ fi máa ra oúnjẹ tó máa máa tà ní when inflation ti wà àwọn tí ò dẹ́ tán jẹ fún ní bus garage àwọn tó máa máa jẹ nísàlẹ̀ pọ̀ sí ní sanwó fún ẹ. o lọ ń gbọ́wọ́ lápò o fi lọ ra ọ̀kadà ní twenty twenty three o wá ní o ti arrive o wá ń ṣe yahoo o wá rò pé ní ìta àwa náà nísìnyí tó kódà kó tó approve owó kankan lórí káàdì mi a tún sọ pé kí n approve ẹ láti inú apps ìwọ máa wá yahoo àwa náà ṣe innovation láti fi block ìwọ lórí burúkọ máa lé yorùbá tó nípa àní lọ nítorí pé o fẹ́ máa ṣe yahoo o fẹ́ di hush puppy o fẹ́ ra bmw if the country is working you will be able to make all this money but Nigeria is not working that ane ẹ máa máa jẹra yín lẹ́sẹ̀ ni You will continue to kill each other until everybody will understand what we are discussing. So let's read a little bit from this again. Two British companies are to fly an innovative, a low-cost radar satellite, part of which will be knit or a knitting machine. They are called the CAPSA. The mission will launch next year and could help fill a gap in the Britain spying capacity ògbọ́n àwọn tó Britain spying capacity so ó possible pé idea yìí nísìn àwọn ọlọ́mọ agbé jáde but government máa buy into that idea àwọn MI5 máa wá rà mọ́ ọ lọ́wọ́ and then it becomes àwọn èèyàn di olówó ìwọ wá rò pé ó dìgbà tí èèyàn bá gbé ẹ̀jẹ̀ kalẹ̀ tó gé orí èèyàn tó wá mu ẹ̀jẹ̀ ló máa di olówó ọmọ àlè ó wá ń gbé babaláwo káàkiri ó fẹ́ di olówó no country ló máa sọ ẹ́ di olówó country ló máa create the enabling environment that is what baba olówó want but àwọn olùsìmá ṣàǹfààní gbogbo àwọn olórí burúkú atọ́bìnrin atọ́bìnrin atọ́kùnrin gbogbo àwọn politicians in they are holding your bondage and you will all cry. This, the, the satellite will use radar technology to see through the cloud tó o bá mọ tó ń pè ní cloud lọ wo àwọn fídíò mi ó dà pé èèyàn kan sẹ́ndì ìkan náà fídíò mi sí mi let me see if I can quickly show you when I go to my history mo èmi náà tún wò nígbà tó sẹ́ndẹ̀ this is one of my video tó o bá tí tó o bá travel rí láyé ẹ àníṣòro tó o bá travel rí láyé ẹ bó ṣe lé lélẹ nítorí òun wò ti rí. this is what we are saying láti inú aircraft tí mo jókòó sí ni mo ti record the video yìí ọmọ àlè oníkòsí tó kún ẹ pẹ̀lú kò lè kún ẹ nígbà tí ìran ò travel rí tó o mọ bó ṣe ń lọ. orí pé nu plane mo wà torí gbórí àwọn èèyàn nìyẹn olúkálukú ló ń lọ káàkiri sórí. sórí náà sórí sálẹ̀ sórí view yẹn development nìyẹn now báwo ló ṣe máa wá multiply a plus a wọ́n máa send the satellite lọ sókè. Okay báwo ni communication ṣe máa ṣiṣẹ́ ní gbogbo ibi tí mo fi wọ̀nyí satellite gbọ́dọ̀ wà lókè sátáláìtì yẹn ló máa wá communicate pé ẹni tó fẹ́ wá sí ìlú wa o safety máa wà fún un. mo kí chama ẹ ṣì wà lórí ìjókòó mẹ́rin is he there is, is there or oh, is gone tell him to slow it still loud a little bit so just to go further just a little bit not to slow it you know I don't tell him to the Ukraine conflict has shown the value of such systems which have been used to monitor Russian position But Britain is the only permanent member of the United Nations Security Council without its own. The two UK companies, Sorry Satellite Technology Limited and the Oxford Space System, believe they can provide a similar homegrown capability. They will start building their spacecraft this year with Guinea with government support. Ìwọ ìwọ ló ń gba owó lápò tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì máa fún ẹ ní loan láti fi run a business ó wá wá àwọn tó máa máa sanwó lápò yẹn láti abroad you are mad orí ò pé rárá o ti mu o ti mu gbaná olóńgbòwò lápò tí gọ́ọ̀mẹ̀ntì ò regularize pé percentage tó ní kẹ́ máa san yẹn o ò lè make ẹ̀ láti san padà do you know the inflation in Nigeria today and ẹ máa sunkún ni mo sọ fún yín ìwọ má sọ àmì o but ẹ máa sunkún gbogbo ẹni mo wá jọ jókòó síta wà nù ẹ you think we are joking ẹ fi pé akàn wá pariwo à ń sọ̀rọ̀ ẹ fi pé àní time àní ṣe we are useless people on the social media ẹ sunkún ẹ sun ẹ̀jẹ̀ owó nǹkan tó kọ sí bíbá UK government ló fún wọn ní support òun ló kọ sí bíbá they will start to build their spacecraft this year with government support kí ló dé tí wọ́n ní àìdí àti government to support ẹ olórí burúkú Ṣèyí Tinubu tó wá ra lé tí mò ń sọ fún yín kó ra lé síbí àwọn kan ní shut up ọ̀dẹ̀ is a city boy ṣé kò lówó ni ó lówó náà ni tó ń monopolize advertisement ní nàìjíríà bí àṣà tí mayegun sọ ní àná tí mò ń gbọ́ kó fún wa ní kó declare tax kìíní ẹ̀ka mọ ká lè mọ̀ pé over company yẹn value lóòótọ́ kí ló dé tó fi rà á ní backdoor tí kò wá rà gangan ní direct nítorí pé kò bẹyẹ ẹ pé lẹ́yìn náà ẹ torí pé bọ́n ṣe bọ́ọ̀dẹ̀ ìwọ máa bú àwa tá a wà níbí ìyá máa jẹ́ kú ni let's watch the video. It doesn't come with the audio, but as you can see, this I believe will be like a protocol prototype. So you now have a reason why, I mean, sorry, an understanding why my communication with, um, all right, all right, this thing is too loud. I'm going to do it. This is part of why I will go back, I, I will close this one. I want to go back again to Bulgaria. Bulgaria la sì ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Bulgaria is just six point eight million but Bulgaria tí capital wọn jẹ́ Sofia they are far far ahead not just in in the Europe but also in most of these stupid non, nonsense jagbajantis country we call Africa bonsoir Mr. Bright so let's come back again here Bulgaria has a long rich tradition àti sọ meaning tradition fún yín o ti ní understanding it. in the IT and electronic sector dating back to the communist era and it is still known as the Silicon Valley of the southeastern Europe. Bulgaria is home to approximately ẹgbẹ̀ẹ́dún mẹ́wàá àbí kíní lọ́kàn ọlọ́run tó ti gbàgbé mọ̀ kọ́ sílẹ̀ eight ten thousand ICT company imagine tó bá jẹ́ pé Nàìjíríà jẹ́ ìlú ni we should also have about twenty thousand ICT where everybody ò oh, ní láti lọ sí yunifásitì fún all you need to do is add this six weeks or twelve weeks training and thereabout you can continue to be a customer service o oh, dẹ̀ ní láti kúrò ní ní Nàìjíríà you will be talking to people around the world depending on who is outsourcing the job seventy percent Bobby, by báyìí seventy percent of which of which are only exporting kí ló ń exporting let's go and find the meaning of exporting what's the meaning of in a global trade exporting is the process by which company Koiki Media in Bulgaria from one country sell their goods and services to companies in uh, in Lagos State or consumer in different countries tó ti rí understanding yẹn nísìn àwọn ará Bulgaria tí mo bá sọ̀rọ̀ ìyẹn woman tí mo bá sọ̀rọ̀ inú ilé ẹ̀ ló ti ń communicate as a customer service so that means say all she just have to be there is tó o bá ti ń bọ̀ púpúpúpúpúpú á ti mọ signal tó máa fi píkẹ̀ tó bá ti píkẹ̀ tí kò bá ń ṣe pé a sọ̀rọ̀ wọnú bẹ́ẹ̀ ó dẹ̀ ní mi ní the first call àwọn láàárọ̀ yìí I would not have known that I was having a conversation with somebody in Bulgaria a country with less than seven million and you are in Nigeria ó wá ń lọ sọ́dọ̀ babaláwo kó ṣoògùn pa epo pé lówó lọ́wọ́ torí pé crazy tó bá jẹ́ pé nàìjíríà ń ṣiṣẹ́ ni tó wọ́ọ̀kì fún lè gbogbo wa ni it would be providing the same service that I'm talking about now I always talk about the export of Nigeria now kí ló dé tí àwa náà ní ten thousand company and let's go to our OEC that we normally use in 2021 according to these historical data This historical data told us that Nigeria also export certain things out of Nigeria. But one thing they did not export is the human talent. The human talent. You can see that from all this data in front of us, we've shown you all the time. This data prove that Nigeria did not export ICT. You know what? Eh, Nina. Eh, ni electricity and they have not been able to provide the infrastructure to máa fi fún the enabling environment to provide ICT to as this was happening here let me bring it there so wàá rí pé lọ́dọ̀ tí wọ́n àwọn export so let's look at the you know the graphs so you can see from this graph that they are at let's see this one industry changing in Bulgaria how is the IT industry changing Bulgaria. How is the IT industry? How ló it ń change Bulgaria? This article was written by BGO Software on the 30th of May 2017. Let's read a little bit out of it. Remember that the only thing that Nigeria was able to export in 2021 was the crude oil. How come we could not export the human talent? It does not mean that everybody needs to run out of Nigeria. You can be in Nigeria build a proper ICT across the country, and we can communicate and do that as a business called outsourcing. But today, everybody just wake up, sleep, wake up, sleep. You have ideas, nobody to fund the ideas. You have the ideas, idea We come back to that. Small in size, yet big in opportunities. You think it's about big, Hey, we keep Nigeria so that Peter Obi will come and be the president. Bombaster, Peter Obi Oshiwo. Peter Obi that's a criminal. Peter Obi that kept his money in Pandora. Small in size, yet big in opportunity. Ẹ wo phrase yẹn, small. Wọ́n ní eh, fìrìgbọ̀n sílẹ̀kùn. Àbí wàá lẹ ṣe máa ń sọ? Ẹni tó bá ní Kokoro lo máa ṣe. Ìyẹn lẹ ṣe ń bẹ̀rù Ìgbòho. Because one month, the importance of Igbowo, Igbowo might be small, but the Nigerian politician knows it's important. And Ole Lashinjeleni. Because as far that Igbowo remains into Yoruba nation, eh, eh, you want to cover Yoruba, you want to cover Igbowo. No, Igbowo jẹ́jẹ́ bí bèbí, bèbí àmì Igbowo. Kò mọ kò mọ̀ tún sósì, kò mọ right and wrong, kò mọ̀ pé yà ń jẹ́, èmi ní sẹ̀ máa sọ fún Igbowo pé Igbowo ẹ̀jẹ̀ àjọ lọ ní Yoruba nation o, ẹ lè ẹ ní right láti sọ fún àwọn ọmọ Yorùbá pé ìṣe mọ́ ẹ fi pé Ìgbòho kò ní kò ní làákàyè làákàyè tí Ìgbòho ń lò lọ́wọ́lọ́wọ́ nísìn almost three times làákàyè tí bàbá wa Awólọ́wọ̀ tó inject sí lára ni because bàbá Awólọ́wọ̀ ti inject sí gbogbo wa because wọn bàbá yẹn máa máa gbàdúrà pé ká ṣe jòun lọ ṣé wọn ń gbàdúrà kí wọn ṣe jòun ẹ lọ wèrè bomb pastor ṣé ìwọ ń gbàdúrà ní ọmọ tí o bí kí ìwọ máa ṣe jù àbí kí ọmọ ṣe jù lọ ṣé tí bàbá tèmi ṣe ṣé èmi ò ti override bàbá mi nísìn pẹ̀lú kan tó wù ṣe ìyí tó ṣe lòun fi sílẹ̀ tó lọ yẹn ìyí tèmi ṣe nísìn ló ń lọ níwájú ìyí tí mò ń gbàdúrà tọmọ tèmi náà máa ṣe kó tèmi lọ and this is why we are grateful to these three icons in Yoruba land that have stood their ground in the midst of all the obstacles around them. Ṣáwọn nìkan ni ọmọ Yorùbá tó fi di pé They are the only three people that are still standing. Awolowo ti kú kọ́lọ̀ fún ọ̀run kẹ. But the two that are still with us are saying that the Yoruba people should be small but big outside. And then Tiwa Savage Tiwa Kọrin, how does that Tiwa Savage coming to London to speak and sing have impact on my own life in UK? Not people all over the place báwo lọ̀rọ̀ Tiwa Savage ṣe fẹ́ ní impact fún ẹni tí wọ́n ti fún níwèé when the British know that without a paper in this country o oh, lè ṣe anything and if you do not know let me give you. láàárọ̀ I was just looking at jobs mo sọ fún yín pé ìyàwó èrè dágboru yẹn tó kọ̀ sọ fún yín pé iṣẹ́ wà fún yín kẹ́ ló máa fi nǹkan kan nínú ìrètí ọjọ́ you must be crazy you must be out of your sense to even think that this woman is giving you anything that you would think that is going to help you ẹ wo dífẹ́ǹsì Dagboru woman ìyá olè ẹ wo tóun ní kí wọ́n lọ revive fún yín ó pè ní ìrètí ọ̀dọ́ yorùbá dot org ẹ wá compare sí iléeṣẹ́ tí èmi lọ register. tí mo níwọ̀n wá ṣe bẹ́ẹ̀ ni mo níṣẹ́ ẹ́ tó bá jẹ́ ìyá àṣà wá ṣẹ́ máa kí polo bá dìpé tí bá fẹ́ ṣiṣẹ́ láàárọ̀ yìí nísìnyí ibi tí máa lọ wọ́n pè ní compass slash career dot co dot uk oríṣiríṣi iṣẹ́ ló ti wà nínú ẹ̀ èyí tó ṣe post ní three days èyí tó post ní eight days ó wá depend on àdúgbò wo ló fẹ́ wáṣẹ́ yẹn sí o lè wá sí anywhere tí bá ní mo fẹ́ wá láti acne pé ẹ fún mi níṣẹ́ tó ṣe catering mo sọ fún yín pé the basic job nìyẹn máa wá o need láti ẹ tó kí ló fẹ́ máa stress ara ẹ fún because because certificate ìwé ìrì tó ń gbé bọ̀ tó ní value system kankan gbogbo àwọn tó ní sátífíkẹ̀tì ní nàìjíríà tẹ bá fẹ́ wọ uk tèmi wọ́n ní kẹ́ lọ ṣe ẹ̀sáàmù míì ni èmi gan wa ní kó lọ ṣe english wá tún ní kó lọ ṣe tuberculosis kó má kó kó má pa àìsàn wa bá wa níbí mad people all over the place. à ń sọ fún pé nàìjíríà ti wà nínú ìlú tí kò sí nínú system a ní ká fọwọ́sowọ́pọ̀ ká lọ síbi tí ó máa gbé wa délẹ̀ lérí ẹ̀rọ ni ọ̀rọ̀ rẹ́gísítà iṣẹ́ náà dà nínú wẹ́bsáìtì nísìn all crime olè iṣẹ́ náà dà níbí báyìí nísìn wọ́n tún gba data yín mò ń sọ fún pé ìwọ ọmọ important of data ìwọ máa lọ fi data síbẹ̀ ten years from now o tí mo fi ti data yẹn máa wà máa lọ fi síbẹ̀ à ń sọ fún pé when we get our own nation àwọn company ló máa wá register pẹ̀lú wa pé àwọn fẹ́ fún yín ní iṣẹ́ òun là ń sọ̀rọ̀ nípa It is small in size but yet it is big in opportunity. Ìlú wo ló ń pè bẹ́ẹ̀? Bulgaria has transformed in one of the world's leading IT business destinations for the last couple of years. Ó wà nínú Nàìjíríà ìlú olórí burúkú. Ìlú tó yẹ kó máa jí láàárọ̀ kó máa fèpè ìrànlọ́wọ́ pé ó ti ba ayé kàrí àti ẹ̀ jẹ́, ó ba kàrí àbàbá ẹ̀ jẹ́, ó ba kàrí ẹ̀gbọ́n ẹ̀ jẹ́, ó ba kàrí generation tó ń bọ̀ látọ̀dọ̀ tiẹ̀ torí pé ó ti ba kàrí àtàwa jẹ́. Mad people over the place. Bulgaria gbogbo population wọn lé ní kò tó seven million wọ́n ní it is a small in size but it is yet big opportunity ìlú ló máa kọ́kọ́ dúró tí àwọn company máa máa bẹ̀rẹ̀ pé ìlú wo nìyẹn yorùbá nation ni ṣé wọ́n wà well trained ṣé wọ́n ní infrastructure ìlú tó fún yín níná thanks to by I, pass my neighbor ó wá fi compare mo dẹ̀ ń sọ fún yín pé ìyá dagboru ìtiwá dagboru ó lo four one nine fi wọlé ó gba dátà gbogbo ọmọ yorùbá dání sọ́wọ́ à ń bí pé kókó dátà padà wá nísìn mẹ́kẹ̀mẹ́kẹ́ ló ń sọ kò mú ọ̀rọ̀ kankan jáde mọ́ mo dẹ̀ ń sọ fún yín pé tí bá ń wáṣẹ́ ní èní lẹ́ẹ̀ni nísìn gbogbo ibi tí bá ti ríṣẹ́ lélẹ̀ tí bá wá click lórí catering assistant mo ní láti ra mi lẹ́nu èèlò ọ̀dọ́ máa sọ fún mi wọ́n ti sọ ó ti sọ salary ti máa gbà at per hour ten pound fifty seven ọmọ àlè má ṣe sọ́wọ́ nàìjíríà nàìjíríà kan ni mò ń gbé má fi all over the place torí pé ó ní bills tá à ń san ní bíbá so based on eye tí gọ́ọ̀mẹ̀ntì ní kó san lórí iṣẹ́ yẹn làwọn náà gbé yẹ̀wò wọ́n tún wá náà tún máa san two pounds ten how many hours contract ni ọ̀pọ̀lọpọ̀ yín ṣiṣẹ́ lábẹ́ indian nínú nàìjíríà indian wá di ọ̀gá mọ́wọ́ lọ́wọ́ a tún máa kẹran sí ẹ lábò a máa tún gba sí fún ẹ nísàlẹ̀ ìwọ tó bá jọ bìnrin àwọn lebanese wá override wa nílẹ̀ wa àwọn chinese àti wá pé àwọn ọmọ àwọn kan ò lè jẹun nínú restaurant wọn restaurant ẹ̀ka finá sí but ẹ fẹ́ ṣe yẹn àwa ni a máa jáde gbogbo a máa jáde nísìnyí mo kàn sọ nígbà yẹn ká jáde tán ká fi ẹ̀dùn ọkàn wa hàn kí gbogbo wa ká lock it down ká jáde ní protest ìyá Dagboru dé ó ní má ṣe protest òun ti declare mad people all over the place. tó bá wá fẹ́ ṣiṣẹ́ yẹn wọ́n máa wá sọ fún ẹ àǹfààní tí wọ́n máa gbà níbi iṣẹ́ àti àǹfààní táwọn náà ní lọ́wọ́ ẹ two and two gé wọ́n ni o lè fi ṣiṣẹ́ nísìn kó má mọ kí ni reason this is a job website kó compare sí ti Dagboru olórí burúkú tó dé tí kò ní value kankan tá à ń sọ fún pé kẹ́ ṣe sùúrù tá a bá débi tá à ń lọ it is going to be small in size but it's going to be the big opportunity Bulgaria ló ń pè bẹ́ẹ̀ à ń padà bọ̀ lórí átíkù yìí so now tí bá fẹ́ ṣiṣẹ́ nísìn torí ẹ ti ní mo níṣẹ́ catering assistant number one position ó ti sọ closing date pé tó bá ti di on the ten iṣẹ́ yẹn máa close job category customer service and front line. business sector medi rest subsector mẹ́ àwọn wo ló fẹ́ fún yín níṣẹ́ nísìn ṣé MTN ìyá yẹn fẹ́ fún yín níṣẹ́ fún ẹ̀ ni ṣé àwọn wo company wo and this is what we are saying to our people a ní kẹ́ ṣe sùúrù díẹ̀. now ẹ jẹ́ ká go further ó ti sọ iye working hours púpọ̀ níyí zero contract lẹ́ ń lò ní Nàìjíríà zero contract lẹ́ ń lò that's even if you have a job thirty seven point five percent ó ti sọ location tíṣẹ́ ẹ̀ máa wà ìtàn pè ní Barnett Hospital ó wá ń sọ pé town, ọmọ pé wọ́n ti sọ tí wọ́n fẹ́ ṣe ó kọ́kọ́ sọ what we will give you ìtàn àfẹ́ fún wọ catering assistant Barnett Hospital ten pounds fifty seven per hour at thirty seven point five hours kò tí ì sọ overtime níbẹ̀ wọ́n tún wá ní plus two pounds ten per hour for HCLA on the contracted hours mo mọ ti HCL yẹn mean àwọn tó wà nínú health sector máa mọ ìkọ̀rú àwọn tí wà tó ń ṣiṣẹ́ lórí hospital club wọn ló ní olúkálùkù wọn ló ní grade owó tó ń gbà ọlọ́run bá wà pẹ̀lú gbogbo yín. we ensure you are ẹgbẹ́ wọn tó sọ ó ní we will ensure báwọn máa make sure pé you are rewarded for your hard work are you rewarded for your hard work in Nigeria ìlú òṣì ìwọ tó ń pariwo Tiwa Savage Tiwa Savage is not representing you Tiwa Savage is representing herself. Are you? Uh, are you? We will ensure you are rewarded for your hard work. How many of you are hardworking? You are not lazy. Whether Obama Taworobolo Igbe Titi, but the question is, there is no society that doesn't have its own hiccup. But Nigeria one is a criminal country that needs to be destroyed. And destroyed by doing this is to educate you and tell you that it is not about how big, big for nothing jagbajantis country máa lọ lísìn sáwọn dípọ̀ tó wà lórí social media máa lísìn sáwọn fake influencer tó máa deceive yín máa lọ lísìn sí eh, kí nìyẹn jẹ́ eh, ọ̀rẹ́ mi tó wá sórí studio náà ṣòwò rẹ o revolution ni ṣòwò rẹ wà fún eh, Fẹlá Dúrótoyè ẹ jẹ́ ká máa ṣe sweet talk fún yín máa lọ lísìn sí pastor Adé Farasin nínú church máa lọ lísìn sí baba G.O àbí ìyá àdúrà ẹ máa tanra yín níbẹ̀ you are all liars you are wasting your time because the society is not yet built to make it work. Àkóríkì ó máa work o. Kákan ṣe sùúrù díẹ̀ ní òmùgọ̀. You think it takes long? You think it takes long to build a society? It doesn't take long to build a society. You build the people. Nigeria did not build anybody. Everybody is just struggling left and right. So tí bá fẹ́ ṣiṣẹ́ yìí, just to move further quickly. Ó ti sọ iye tí máa gbà fún mi. Ó dẹ̀ wá ní àwọn náà máa wá reward o for your hard work. Wọ́n fẹ́ lazy person which is why we offer a compro ẹ máa ní contract ní akọ́ máa ṣiṣẹ́ mọ́ ni ọ̀nì mọ́ ètò fẹ́ gbà kí ni mo máa máa la máa lọ ọmọ ọmọ ètò mo ti jókòó síbà nísìnyí ọmọ ìyá bẹ́ẹ̀ ní hours tí mo jókòó ẹ̀kọ́ ìkí kí ló ń béèrè owó fún you ask for money all the time èmi ti ṣe two hours nísìnyí tí bá lọ ṣiṣẹ́ catering nísìnyí twenty pounds ni máa gbà ó tẹ̀ máa ju twenty pounds lọ ẹ bá ń fi account mi síta ẹ fún ọ ní kankan wọn ni ẹ ń béèrè owó tí bá lọ ṣiṣẹ́ yìí nísìnyí ten pound fifty seven kátẹ̀mú lọ sí eleven pound màá gba twenty two pounds pẹ̀lú another two two pounds ó di twenty four twenty six so that means pé in tí mo value pé mo fẹ́ lọ ṣiṣẹ́ ní Barnet hospital as a catering assistant ní wákàtí tí mo jókòó yìí nísìn ó cost mi ní twenty six pounds so wá rò pé mo ó rò pé mo stupid ah ó rò pé mi dẹ́bẹ̀ tó níwèé ni nígbà kan ni mo níwèé mo sì níwèé nísìn okay nígbà kan ni wọ́n fún mi níwèé but for now mo níwèé but mo ń fi time sílẹ̀ láti fi ṣí ẹ̀yin lọ́kàn pé nàìjíríà ò kì í ṣe ìlú kò ṣe pé lọ wá ṣẹ́kọ́ ni. now apart from that wọ́n tún wá ní àwọn oríṣiríṣi package ló wà ó comprehensive package o lè ra food insurance nílùú yìí o lè ra third party o tún lè ra oríṣiríṣi tó bá ra full comprehensive ó yàtọ̀ sí third party ó dìgbà tí mọ́tò ẹ̀ bá break down ló máa understand pé ah àṣé ò bá ti ṣe full comprehensive ó wọ́n díẹ̀ síra wọn ni lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ látà tó ń wa mọ́tò wàá understand exclusive travel discount ọmọ àlè kéèkì why you showing us your international when you are traveling all day Oh my god, traveling is an experience Go bó bá ṣe ń travel ló máa nílò àkáyè sí wàá máa pàdé oríṣiríṣi èèyàn lórí fly. wàá máa bèrè where you going me connect ni me kàn for sáré wọ UK for two ọmọ káwọn kan wá ọkàn wọ UK for two days and ṣọ́ọ̀pù tí wá sáré ní wọ́n máa fi dàárọ̀ lánìí sìn ó tún fly padà ẹ̀ wá no represent Yoruba. orí gbogbo yín ti gbálẹ̀ Yorùbá ò represent ó ní wọ́n máa fún mi ní exclusive travel discount discount with tui and expedia and booking.com ó wá ráwọn òyìnbó tó ń travel all over the world nítorí pé èyí tó ń ṣiṣẹ́ lọ́sípítù ó ní discount ó bá tẹ̀jẹ́ twenty pound ọba yọ ọ́nù owó ẹ̀ ààrẹ náà ni ó tún wá ní mo tún lè save owó ibẹ̀ lèmi láìkì jù torí pé màá máa pé ṣẹ́ṣẹ́ tó máa fún mi ní opportunity so that ìyàwó mi tó bá ń lọ sí Tesco Sainsbury's Morrison á ní discount ìwọ tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ nínú Nàìjíríà kí ni opportunity tó fún ẹ kí ni package ẹ àfi pé o tún máa lọ máa yí result o ò fẹ́ o ò fẹ́ kúrò níbẹ̀ o ò tún fẹ́ jẹ́ kí yóò tún mi wá ṣiṣẹ́ ní aláwùsá o wá ń ṣoògùn ìyàwó èrè ìyàwó èrè nítorí orí dẹ́ẹ̀sì tó jókòó sí ẹ gbogbo fáìlì tó ń kọjá ló ń gba owó one thousand naira lórí ẹ ó dẹ̀ lè yẹ fáìlì tó gbọ́dọ̀ kọjá ìlú wí tí fáìlì bíi five thousand bá kọjá téèyàn ń gba owó one thousand ó mọ̀ pé ní ẹ máa tètè kọ́lé ẹ wá ní pé nǹkan kan wọnú ilé ẹ ó jóná kò ní jóná ó mọ̀ owó tó ń gbà yẹn owó ẹ̀gún ni ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀wá ẹlòmíì ó ti jalè nínú sáfíìsì a wá lọ sí church níjọ sunday a lọ máa ṣàdúrà a lọ sí mọ́ṣáláṣí níjọ friday a lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe ẹ rò pé ọlọ́run yẹn stupid you are all crazy ẹ ti ya wèrè ẹ máa lọ sí ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí kẹlẹ́ ọmọ wáta àforíjì òun ṣe jàǹbá níbi passport office òun gba owó rìbá òun gba owó ní airport ó wá rò pé ọlọ́run stupid ẹ wá ní kí ọlọ́run bless nàìjíríà ọlọ́run yẹn ẹ rò pé ọlọ́run ọ̀dẹ̀ lọ́lọ́run ẹ̀yin ni ọ̀dẹ̀ nítorí pé ọlọ́run ò kì í ṣe ọ̀dẹ̀ ó láwọ́ báyìí ó wo gbogbo wa báyìí orí tó bá yá olúkálukú wa ẹ lọ yanjú ara yín so let's leave there so benefit tó tún wà ní pé mo lè pọn discount wà tó bá lọ ra tó bá lọ ṣe shopping ní Tesco o tún lè ní forty four percent off inú láìkì sinimá torí ẹni tó bá láìkì sinimá akọ̀lọ̀ máa wo fíìmù ni regular emails filled with best discount and save iṣẹ́ lélẹ́yìí o so ẹ wá béèrè nísìnyí pé ẹni tó ní mọ̀ mọ́ béèrè owó lórí social media kí ni benefit àfẹ́fẹ́ mi nísìnyí

especially èyí tí ẹ wá ń sọ gbogbo nọ́sẹ̀sì yẹn ẹ ń sọ sí lédìké ẹ ń sọ sí gbogbo wa ẹ ń sọ sí ọmọlúkà ẹ ọmọ orí orí yìí ti gbálẹ̀ bẹ́ẹ̀ ni ìyá wa Kẹ́mi Bello mo rí dẹ̀ ń dígídígí ẹ pè mí dání ah, ah ijó yìí máa lágbára kẹ̀ mo wo ìyá ìfúnni ah ẹ mọ́mí mi ló ń búgì báyìí mo rí yín lórí Facebook account dẹ̀ ń búgì búgì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀pọ̀ ọ̀dẹ̀ lọ́lọ́run ni our God doesn't sleep gbogbo ilẹ̀ máa ọmọ yorùbá tó ń ṣe evil nínú nàìjíríà against ọmọ yorùbá ẹ máa jẹgba bẹ́ẹ̀ mi náà bá ṣe evil against ọmọ yorùbá èmi náà máa jẹgba àwọn kan náà yé máa ṣépè fún rẹ mọ ẹ fi yẹn sílẹ̀ mo fẹ́ jẹ́ kọ́ lè mọ̀ pé sẹ́ ìtawà gbé dání yàtọ̀ sí táwọn gbé dání tẹ̀bẹ́ntẹ́yẹ tó bá ṣe ibi ní ibi rẹ̀ pé máa wá gbàdà wá bá àmọ́ mi wá kùn tẹ̀ ń láìkì kó ìkìyè máa sọ yẹn àwọn láìkì rárá ẹ̀ fi yẹn sílẹ̀ mọ́ mi yẹn máa rí. so now wọ́n ti sọ benefit tí wọ́n máa táwọn máa fún ẹ o wọ́n wá sọ pé what you will be doing ìwọ náà wá gbọ́ ẹ̀hẹ́ kò ṣọ̀fẹ́ o iṣẹ́ ìyàn ṣiṣẹ́ ní London ìyàn ṣiṣẹ́ labroad ni lọ bèrè lọ́wọ́ àwọn àlátà lọ bèrè lọ́wọ́ àwọn sisters wa tó ń ṣe kíá lọ bèrè lọ́wọ́ àwọn aunties wa tó wa mọ́tò lọ bèrè lọ́wọ́ ẹni tó ń ṣe cleaner lọ bèrè lọ́wọ́ ẹni tó wà ní corporate of kódà ẹni tó ń ṣe iṣẹ́ tiẹ̀ lọ sí dustin nísìn lọ sí peckham nísìn àwọn tó ń ro àmàlà wà níbẹ̀ iṣẹ́ ló ń ṣe ó wá jẹ́ àmàlà tó ń fẹ́ sanwó wá dẹ́ gbogbo ránṣẹ́ lára ní London lọ́sẹ̀ tó fa ìkó àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ are you looking for a new challenge or a rewarding job where you have the opportunity to make a real difference real difference that's what they're asking for would you like to contribute to the greater good of healthcare field because wọ́n nídẹ̀ẹ́ know healthcare ẹ̀wọ̀ hospital kan ta show hospital kan ní Ogun State títọ́ lẹ́tẹ̀ẹ́ gbogbo hospital ẹ̀lẹ́kọ́ dà wò tó tó bá gbé tó bá lọ síbẹ̀ Bulgaria la ṣe ń sọ̀rọ̀ ẹ̀ mo kàn tún mú wá fún yín pé just to understand that tá a bá dé yorùbá country gbogbo ilé yìí kọ́ la máa set up ẹ ẹ lọ wáṣẹ ẹ lọ forúkọ sílẹ̀ is all crime so let's leave that and then you have understanding of what so wọ́n wá ní more about the role prepare hot and cold meal lay out food and counter display ensure all food is stored safely iṣẹ́ yìí nísìn okay who are you awareness of food and hygiene passionate about customer care, able to work under pressure, confident working. It does not matter if you have never worked. Ẹgbẹ́ wọn lọ sọ níbẹ̀. Kò ní ìdílé kékeré lẹ́fẹ̀ẹ́ gbogbogbogbogbogbo jágbàjàgbà education tàgbé dání education ṣì. We are, we are the most educated people. Kí lẹ fi ṣe? All your education ní Nàìjíríà kí lẹ fi ṣe? Ah, we are yeah, Nigerians are the most educated. We are the most educated. What have you done with it? What is the benefit of it? When this country called Bulgaria It is small in size, but it is yet big in opportunity. A ṣe Once again, a very good afternoon and welcome to the live transmission. This is Koiki Media as we are asking, what do you know about Bulgaria? Ìbéèrè ni mò What do you know about Bulgaria? Bulgaria is home to approximately 10,000, not 1,000, no, not 2,000, no, not 3,000, 10,000 companies that are dealing with ICT, tó o bá wá níṣẹ́ nínú bẹ̀ that means say you are a born bastard ẹni tí mo bá sọ̀rọ̀ tó jẹ́ sky customer service ló jẹ́ kí n mọ̀ pé bulgaria lòun ti bá mi sọ̀rọ̀ mo kí gbogbo ẹni tí yàrá gr1 ṣe gan ni mà. so why are we saying to this our people because hey, tinubu says he's going to provide job for you àgbàdo àbí òun máa pro ẹ ẹ we are all here we will be here we will remind you Every one of you go and print the manifesto of what this APC told you that they are going to provide. Because the one that Buhari told you, he did not fulfill it. So now, this position, the most important aspect of this job is it does not matter whether you have worked as a general assistant before. They don't need that. All they need is are you passionate? Are you okay? Are you able to work under pressure? So how does that matter if I go to university in London? mad people àwọn tó la dájọ lọ sí yunifásitì àwọn tó lọ sí yunifásitì ilé Ifẹ̀ ẹ bèrè pé kí ló fi ń ṣe lẹ́yìn nísìn hardly some of them are working in the bank maximum this àwọn kan máa ṣe good project but only little limit that is why Nigerians are working in the healthcare sector because that is the only sector some of them are i mean they are, they are doing a lot of training but ọmọ pé sector yẹn they can penetrate into that sector without too much hiccup that is why we are full inside cleaning àwa la ṣe cleaning jù pẹ̀lú Ghana nílùú yìí we are the one doing a lot of cleaning job ẹ lọ sí London underground this is a job but you will see àwa nìkan náà ni cleaning àti catering àti uh, healthcare because this sector later on làwọn èèyàn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí lọ kàwé díẹ̀díẹ̀ sí ẹ wá ra àwọn aunties wa kan even though wọ́n struggle wọ́n á tún ṣe padà lọ sí yunifásitì eh, but in tó fi jẹ́ advantage ni pé yunifásitì ìlú yìí ó wà òkè ẹlòmíì láti inú hospital yẹn wàá kọ sọ pé òkè wàá kọ ẹ̀ńrólẹ̀ sí yunifásitì but a ṣì because ó ń ṣe practical kò dẹ̀ sí nǹkan tó dàbí practical because tó bá ṣe tán university, tó bá ní work experience you are not going anywhere how many of you are finished in Nigeria and you are doing POS Is that how it's meant to be? The reason why there is progression here, I told you that my mom went back to university àwọn kan ní alájà àbí torí owó tán fún wọn ni ṣẹ̀rùn fún àwọn tó nílà tó nílà káyè nìyẹn because some people thought that because the government was providing the funding so they thought that when you go back to university it's because of the money but mọ̀mísí tèmi lísì tí bá tí bá wọnú lé mọ̀mísí i'm always happy ah graduation kìíní gown wọn ó wà lára wọn ó lè mọ́ bẹ́ẹ̀ i'm gonna show you one day at least you all know the face of my mom máa ṣe ní graduation yẹn tí bá lọ sọ́dọ̀ wọn hopefully before the end of the week máa lọ kí wọn again i was retired last week for more than two days àbúrò ọmọ yìí nísìn so àwọn tó wá ti wọ health sector ohun tí ló wá ń ṣe wọ́n bẹ̀rẹ̀ sí sáré lọ ṣe a lot of grade upgrade so from ẹni tó wọlé from a basic ó ti àtiwárí Nigerians tó ti ń di midwife tó ti ń control floor tó ti ń control this because wọ́n ti lọ upgrade it go easy but wọ́n try nínú pé enabling environment wà These are all the reason why we are saying that we need to get the hell out of Nigeria because I need lack as you say security ah ara àwọn alayapa síbẹ̀ here security oh my god Uber àwọn nǹkan tó ń ṣe Uber èmi náà ti ṣe Uber yẹn rí because ìyẹn máa fún ẹ ní enabling environment láti move around òsáré òfin tíyàwó ẹ bá ń ṣe twelve hours ìwọ ìlú àtọkọ àtìyàwó gbọ́dọ̀ balance ẹ torí tẹ́ ẹ̀ bá balance ẹ clash máa wà ọkọ máa ma ṣe night àbí kíyàwó ṣe night kọ́kọ́ ṣe morning ẹlòmíì wọ́n jọ ń pín bus pass lónìí tíyàwó bá ti dé lálẹ́ á gbé bus pass fọ́kọ ẹlòmíì train station wọ́n ti ń pàdé lọ́mà lọ́mà kọ oh my god ah a ti jẹyà ìyà ti jẹ wá ẹlòmíì orí train station ni wọ́n ti ń exchange àwọn ọmọ tọkọ ń lọ láàárọ̀ tíyàwó ń lọ drop ọmọ sí school tíyàwó bá ṣe wá drop àwọn ọmọ sí school á sáré wá sùn bí i five hours á tún lọ bá àwọn ọmọ yẹn ah àwa sọ fún àwọn tó wà lé pé gbogbo táwa ń ṣe níta we can come and do the same thing. so ó wá rò pé àwa tá a jókòó sí UK e, èmi wá jókòó nísìn tuntun mo ti ṣe two hours nísìn but àìtí rẹ ni tó fún mi ní twenty two pounds nísìn àìtí rẹ ni tó fún mi ní twenty six pounds nísìn but in tí mo sọ nísìn in tó benefit gbogbo wa láti lè fi mọ̀ pé a fẹ́ lọ bẹ́ẹ̀ fún mi lówó bẹ́ẹ̀ fún mi lówó ẹ̀ nígbàgbé ìran tèmi yan èmi ẹ̀ nígbàgbé ẹ̀ láyé ni mo sọ fún yín so let's move further um, so now ẹ ti get understanding pé it is not a ṣé àwa lè step up ẹ jẹ́ kí n lọ wọ́n switch yẹn jáde now tó bá jẹ́ pé Ogun State náà ní the same standard ààrẹ àwọn tó máa relocate wálé láti wá ṣiṣẹ́ ní Ogun State let me see if I can bring that video to Ogun State yẹn I hope it's in one of my short videos. Uh, but sometimes mo fẹ́ post àwọn nǹkan yẹn síbẹ̀ tó bá ti ṣe mi mo ní fídíò yẹn dọ́ ẹni tó send ẹ̀ sí mi. ẹnu ìgbogbo ilẹ̀ ṣáà ti rí fídíò yẹn tí tọ́ílẹ̀tì tó ẹ̀hún lélẹ̀ this is Ogun State o this is Ogun State in twenty twenty three o ẹ wo Ogun State bó ṣe rí ẹ wo tọ́ílẹ̀tì ẹ bó ṣe rí ẹ wo tọ́ílẹ̀tì so o wá expect èmi kẹ́mi wá ṣiṣẹ́ ní bíbá orí ò pé you must be crazy ẹ wo tọ́ílẹ̀tì this, this is an hospital ẹ wo hospital bó ṣe rí this ẹwọ ẹwọ toilet ẹwọ ṣe rí let me rewind it a little bit this is Ogun State ẹwọ toilet this is Ogun State toilet and you expect us to come back orí yìí ti gbálẹ̀ Koiki come back home No, mò ń bọ̀ I keep telling you I can't come back home because I run away hey, but you are saying Yoruba people should leave no Britain destroy Nigeria let me help you to bring it back as well look at the toilet this is Ogun State public toilet Dàpọ̀ Abíọ́dún ṣé mọ̀ pé ìyàwó Dàpọ̀ Abíọ́dún wá sí London ló nù wá ṣe coronation mo rí lórí mo rí lórí even though she, they were not invited they were just like myself just hanging around do you know that Dàpọ̀ Abíọ́dun's wife came to London when she could have used the money for the ticket to go and fix in the toilet city maximum it will cost to fix this toilet owó tí ìyàwó Dàpọ̀ Abíọ́dún fi wá sí London wọ́n lè fi tún toilet yìí nìkan ṣe owó yẹn nìkan tó i'm not talking about the whole hospital Only lè invest owó yẹn pé kó change toilet kó run omi sí and all that but she was in London and Dele Momodu will post it because ibẹ̀ lòun náà ti ń jẹ gbogbo they are all guy man guy man ni gbogbo wọn because ó bá kó tó bá post ẹ̀ wàá nà kankan sí kò ní gba owó yẹn ní transfer ni wọ́n mọ bó ṣe ń gba owó yẹn lọ́wọ́ ara wọn wò ó ti mọ̀ pé ayé ti lajú nísì kó má di pé gbàtọ́ bá lọ ń transfer nǹkan kó má lọ ṣe mistake and we are saying to our people ṣé bẹ́ẹ̀ ṣe dé máa lead délé ní twenty twenty three the governor of Ogun State ìyàwó ẹ̀ ẹ lọ sórí péjì délé mọ̀mọ́dù ó wà níbẹ̀ tó post ẹ̀ ó náà wá sí coronation and these are the people telling you Nigeria will be great because Dele Momodu was endorsing uh, you know, Atiku ẹ wo toilet look at it ẹ jẹ́ ká tún play lẹ́ẹ̀kan sí so is it about how big we are talking no ẹ wo toilet ẹ wo ran ẹ ẹwòrán ẹwòrán and this is an hospital in 2023 ẹwòrán ẹwòrán ẹwòrán can you see can you see that can you see that can you see that so let's leave that so now like I said it gives you an idea more about the role we talked about it prepare hot meal ìlú tí bá lọ ṣiṣẹ́ mi sìn dignity máa wà wọ́n máa sanwó fún mi màá rówó mú wálé màá lè tọ́jú ìyàwó àwọn ọmọ òdùwà tó ń dùn yìí nísìn ẹ rò pé mo ní tọ́jú wọn ni ta ló rò pé tẹ́lẹ̀ rò pé ó ń tọ́jú wọn hospital hospital ní UK <laughs> hospital yẹn á wà bẹ́ẹ̀ ní UK àti manager àti gbogbo prison lè máa lọ láyé hospital yẹn kẹ ìwọ náà mọ̀ yẹn wà látà ilinde hospital gan gbogbo hospital yẹn hospital wọn wà kó tẹ̀lé bí a nígbà kan ṣáà tí Britain náà tó tó develop so tí bá lọ ṣiṣẹ́ yìí nísìn màá máa prepare hot meal màá lay out the food màá ensure pé food is served in properly kini màá handle owó màá dẹ̀ wọ́n dẹ̀ ti sọ pé màá ṣe security kini ní bíbá DBS so kí la fi sọ gbogbo ilé fún ẹ̀yin wa ni pé just to let you know now let's come back to Bulgaria again ẹ jẹ́ kàkà tí kò ilé nǹkan sí a máa ṣojú òpó anytime soon I want to focus now on Bulgaria kí ló dé tí Bulgaria ní that system tó ṣiṣẹ́ tí Nàìjíríà ò lè ní that system ṣèbí àwa tóbi apọ̀ Jibawa told me that hospital would have been closed down by inspector in UK and the CEO would be in jail. You're right, Falata. Small in size, yet big in opportunity. Bulgaria has transformed in one of the lead, one of the world's leading IT business destination for the last couple of years. The substantial, the substantial growth of the IT sector on local ground has had and is still continues to have tremendous role when it comes to measuring our levels of competitiveness. Simply put it, simply put, it helps Bulgarian business climb up and stairs of success faster than we have imagined. What is more, it speed up the establishment of progress market and promises better structure economy. Finding a spot, finding a spot, finding a spot of the throne we managed to surpass many other top-class technology-oriented countries. Thus, the adoption of the latest IT trends, sub productivity, yield efficacy, efficacy, efficacy, in terms of services and technological development, while simultaneously shaping Bulgarian companies as leaders in many different aspects. Let me give an explanation òyìnbó yẹn ti pọ̀ jù. Ṣorí bí you náà ṣe wà Nàìjíríà ní sí, ó jẹ́ kí wọn náà set of company tó máa máa it. níta. But in a country that does not give you the technological aspect development, it does not develop the, you know, the ICT, the infrastructure, definitely is a failure and that is why Nigerians are struggling ìyẹn ni gbogbo ń ṣe lọ́n ṣe comedy even the comedy tẹ́ ń ṣe yẹn àti skill we can still sell it to the international market if things excuse me if things are put properly but today maybe some of you are make I don't know because gbogbo àwọn tó ń ṣe skill kò kọ́lé nísìn so I don't know whether it's the real money or blood money because there's just too many blood money in Nigeria so ah, àmọ́ tó ní owó gidi láàrin gbogbo yín all we know that somebody will say òun ṣe skill after two years or one year òun ti ra lé and you wonder ah, jẹ́mi náà ní lọ bẹ̀rẹ̀ skit báyìí ní London báyìí torí Ọlọ́run tó dà kí ni tètè mi kí ni tètè dolówó tó dà má lè ralé sí London mo ralé sí Nàìjíríà tó bá rò pé Nàìjíríà fẹ́ wá ralé sí ìlú òṣì Nàìjíríà gẹ́gẹ́ bí ìlú. So for example, according to the Economics Intelligence Unit, Bulgaria shows significantly more impressive results compared to 2009 and 2013. Thus, for the 2014 to 2018 timeframe, we scooped the 46th place and outshine many other countries from around the world thanks to the proliferating business environment. Sorry, ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wá Let's break it down. Kí ló ń Proliferate. Proliferate. Proliferate. Lẹ́ẹ̀kan sí. Proliferate. Tó bá ń gbọ́ àwọn òyìnbó ńláńlá It might be again. Like I said, there's a lot of noise on the background. Let's manage it. It's called an increase rapidly in number, multiply. So that's the meaning. Proliferate. Proliferate. Proliferate. Or pori- proliferating. That's the present participle. So when we say something is proliferation, to grow or cause to grow, ó yẹ káwa náà grow in the farming industry gbogbo ilẹ̀ fẹ́ ṣe farmer bọ̀ nísìn fúlàní ò jẹ́ kó jókòó sínú inú farm bó ṣe ń lé ẹ ló ń lé ẹ bó ṣe ń lé ẹ lọ́sàn-án ló ń lé ẹ lọ́rùn bó ṣe ń lé yín láàárọ̀ ló lé yín lálẹ́ ló lé yín lọ́sàn-án and ẹ wá ní gọ́vnọ̀ tó protect interest yín because àwa làwa ní farming In tí bàbá Awólọ́wọ̀ fẹ́ ṣe tó pọ̀ jù nìyẹn but unfortunately today we could not even send any produce outside not that we are not sending but the little that we are sending ó kéré gan-an tó bá wo gbogbo bíbà yìí nísìn ní twenty twenty one export nàìjíríà ó yẹ kó jẹ́ agriculture ló yẹ kó máa fún wa ní seventy two point five percent kí crude oil náà máa fún wa ní seventy two point five percent but àbá wo lọ wo bọ̀ nísìn gbogbo inter export ní ní oúnjẹ ó kéré gan vegetable oil vegetable oil China ló ra èyí pọ̀ jù mẹ́ẹ̀ so China ń ra vegetable oil wa wá wá fi ṣe raw uh, finishing produce wá dá padà wá Japan ń ra lọ́wọ́ wa Malaysia ń ra lọ́wọ́ wa uh, Chinese Taipei ń ra Hong Kong uh, Canada other African countries Australia other European countries these are the countries but one thing we need to understand is àti cocoa beans ẹni tó ń ra cocoa beans òun ni Netherlands àwọn yẹn need ẹ ní surplus láti fi ṣe kíni láti fi ṣe chocolate Germany Belgium Russia Italy but one thing we've not been able to do human talent ta ní àṣẹlẹ̀ síta just as Bulgaria have been able to do in this discussion that we are having today. The reason why Bulgaria has moved faster than any one of us is because they have provided the enabling environment. Is so I'm trying to see if I can find a video that we can watch surrounding that. Bulgaria Sound Vision award winning technology. Okay, let's watch this. Sound Vision innovative. Again, innovative. Onsepeyi náà they were innovative. But the problem is, how do you become innovative when the government is not there to support you? Whether Tinubu is going to support you, we all look forward to that. So, sound vision innovative technology to help the visually impaired àwọn wọn ń pè ní visually impaired àwọn tí for one reason or the other you know, ojú ń ṣe kí ni is a little bit so that is what they call visual impaired sórí wọn so wàá rí i pé lẹ́yìn ọ̀dọ̀ tiwa mo máa ń ṣòyìn nílẹ̀ lẹ̀ wọ́n máa ń fi àwọn stud kan sílẹ̀ lẹ̀ so ẹni tó ń lo igi yẹn tó ń lo igi ọ̀pá yẹn bó ṣe ń lọ tó ń bọ̀ yẹn tó bá ti débẹ̀ yẹn á mọ̀ pé títì níbẹ̀ yẹn kó tó cross torí picture yìí nísìn torí pé tó bá wo àwòrán yẹn dáadáa torí pé yẹ́lò ni so ẹni tó ń lọ yẹn nísìn àwọn ti mọ tó bá ti débẹ̀ yẹn wọ́n ti ní understanding pé à àti ń dé ibi tí a gbọ́dọ̀ slow down ìyẹn làwọn ìyẹn làwọn create ní bíbá yìí according to nta àwọn olọ ní bíbá visually impaired àwa ṣì wà níbi ebi ń pa wá ìyà ń jẹ wá we are backward so mo fẹ́ òbí àwọn bá fídíò wa ni ọ̀rẹ́ kò bá wa Let's watch the video. I do not own the copyright. How about that, y'all? So, okay, mo sound kankan jáde. Okay? Bulgaria lélẹ́yìí o. Bulgaria lélẹ́yìí. But at the end of the day, project example from a, from Bulgaria. See, I will not imagine. What we eating, man? Ẹ́ eh? make something for me as well. Ìdí tí ń pa mí. Nígbà tá a sì náà Um, Yeah. Oh no no no no no no. You, tó máa tọ́ àmì méjì. Yeah. No, you eat that one. What? Yeah, yín dà. Ẹ ẹ̀wà. Okay. Ẹ eh, o lè wọ́n mẹ̀ yẹ. Má tó fẹ́ bú ẹ̀fọ́ yẹn lé lórí mi. Má bú ẹ̀fọ́ lé o. Okay by my manager. eh? níbo go wà? That's a funny kò ń ṣe beans. Ìgbégùsí nìyẹn, ìdúndùn ẹ̀ ni. Èmi náà mo jẹ́ débẹ̀, my manager bẹ̀, just one minute. So. Здравейте, аз съм Красимир Костадинов. Now, sori pé èdè ló fi ń sọ̀rọ̀. Kí ló fẹ́ fọ òyìnbó ṣe? Ẹ̀yin lẹ nídẹ̀, ẹni tó bá sorí kùn ẹ̀ bó ṣe rà bí kun tèmi báyìí. Torí pé kùn ẹ̀yàn bẹ̀m̀bẹ̀m̀bẹ̀m ni òun ni CTO sales or scale focus Kasima Kostodinivo kí ló fẹ́ fún òyìnbó ṣe English is not their language wọ́n lédè tiwọn why is the heater on ta ló tan heater ẹ ẹ lọ pa ẹ̀ náà kí lẹ tán fún àbí àyín ló ní kẹtàn ni. Москва фокус. Доставянето на иновативни технологични решения. А, какво са? Е, ама как English е? ẹ jẹ́ stop there. Delivering innovative technology solution has always been the fundamental of what we do. How should we have transformed uh, you know, farming? Tó bá yẹ pé àwa náà ṣe farming láti transform ẹ̀ débi pé tí bá fẹ́ ra ìkọ́kọrẹ́ nísìnyíṣu ìkọ́kọrẹ́ màá lọ sórí íńtánẹ́ẹ̀tì á dẹ̀ gbé mi lọ sí fáàmù yẹn màá make sure pé bẹ́ẹ̀ ṣe ń ṣe lóòótọ́ gbogbo yẹn ni mo ti ṣe pẹ̀lú Captain John ẹ lọ wo fídíò yẹn ẹ lọ táìpì Koiki Media Captain John gbogbo ẹ̀ láti sáré ẹ̀ pé ká ṣe ìgbọ̀tí irọ́ ni irọ́ lè wọ̀ Mr. Country. Only uh, especially in our socially responsible project like Sound Vision. With this project and with the financial support of the Norway grant, we succeed in delivering. С финансовата подкрепа на Innovation Norway ние успяхме да разработим устройство, което да помага в живота на хората с нарушено зрение, правейки го по So, not to just bore you with this, at least you got the understanding of what we are saying. Nigerians needs to catch up with the fact that the country you love so much does not love you. It does not matter whether it's a Yoruba man that is there. It does not matter whether it's going to be an Igbo man that wants to be there. It does not matter whether it is an Hausa. Bulgaria wants you. Okay, this is two minutes. So I'm gonna remove my I'm gonna uh, remove my camera for just few minutes so that kí n lè fi sáré náàkì ẹwà tó wà ní background Като компания, мисията ни е да използваме силата на технологичния напредък за изграждането на по-добро бъдеще. Ние сме DXC Technology. С над 60 години опит и традиции в иновациите помагаме на бизнеси и правителства по целия свят да оптимизират дейността си чрез новите технологии. IT инфраструктурни услуги и бизнес процеси, анализи на големи масиви от данни, киберсигурност, разработка на приложения, облачни платформи и техническа поддръжка. Това са едва няколко примера от разнообразното ни IT портфолио. Над 6000 клиенти от цял свят ни гласуват доверие в дизайна, внедряването и поддръжката на най-критичните им системи – Водени от своите ценности, чрез експертизата и опита си в индустрията, изграждаме новото утре. Имаме над 130 000 служители в повече от 70 страни. В България сме един от най-големите работодатели с над 4000 служители, ангажирани с цялото IT портфолио на компанията. Гъвкави сме. Осигуряваме всичко необходимо за удобна работа от вкъщи, където и да се намираме в България. Но офисите ни в София и Варна също са отворени за колаборация, срещи и изграждане на силен екипен дух. Имаме специално разработена програма за развитие на IT таланти – Развиваме всеки според индивидуалните му интереси, чрез обучение и допълнително сертифициране. Насърчаваме не само кариерното развитие в работата, но и активностите извън нея. Разходки в планината, футболни турнири, плажен волейбол са само част от примерите как се забавляваме и Ciao, it means hello and goodbye. Maybe this is because in Italy we live in the moment. I'm a hotel in Rome. and I'm looking for lovers of architecture, rich textiles. Fields of purple pepper the landscape of central Bulgaria. With a climate matching that of Provence, partnered with cheap labour and an abundance of arable land, Bulgaria's lavender fields have expanded sixfold to some 20,000 hectares since 2010, outpacing France while the production of lavender oil soared 10 times to as much as 600 tonnes a year in 2020. Philip Lysicharov's company grows 160 hectares of certified organic lavender. The future for Bulgaria is to produce quality lavender oil, which meets standards to position itself on the market. That will put us on the same level as France, which has already had this image. But the sudden success hasn't come without problems. After surging in 2018 to over 120 euros per kilogram, the average price of lavender oil halved to about 60 euros last year, according to Agriculture Ministry data. Nikolai Valkanov is a manager at IntelliAgro Consultancy, an organisation which supports sustainable and competitive agriculture. The Bulgarian production grew so fast that it began to outpace demand, which automatically led to a drop in the price. Um, quality has also been a challenge. Most of Bulgaria's new lavender fields were planted in the country's northeast, where grain producers switched to lavender, looking for better returns. But they often lacked the proper skills and planted non certified varieties. While the oil produced by traditional producers in central Bulgaria meets the high standards required by Austria's agriculture, growing the future. 87% of Austrian land is used for agriculture and forestry, a figure that is barely changing. But while 30% of the population were employed in agriculture in the 1950s, it's only 4% today. Cultivating the same area, six and a half million hectares of fields, grassland, alpine pastures, and woodlands. More service, resulting in more profit. The average annual income in agriculture is less than 18,000 euros, for a job that starts long before a regular office job and often knows no weekends. 6 Uhr früh aufstehen. Wir gehen um 5 Uhr in der Früh in den Stall. Halb 7 auch schon mit dem Traktor wegfahren. Und da stehen meistens um halb fünf auf. Dann direkt in den Stall. Sie werden dann gefüttert, das Getreide abliefern, Maschinen vorbereiten, dreschen. Ja, und das kann halt dann dauern, je nach Wetterlage, bis 19 am Abend. Machen wir zwei in der Früh auch. Keine Samstag, Sonntagsruhe, nein. What do Austrian farmers earn their money from? 37% from milk or cattle. ṣé ń gbọ́ tí wọ́n ń sọ níbí àbí ẹ̀ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá these are so many reasons why we are saying that um, ẹ jẹ́ kí n mute the background yẹn. Let's mute that. Now let's take our calls. Uh, let's open the phone line because mo fẹ́ kí program yìí kó ju three hours lọ. Hopefully maybe three and a half hours precisely. Uh, mo kí and alẹ́ we've been talking about Bulgaria in the last two and a half hours and this is also where you can also add your own one or two cents should you want to do so. The number is on the screen there which is plus 44 74 04 405 where we also allow you to, you know, question around what we are discussing, link it to Yoruba Nation conversation, link it to Nigeria if you want to. But one thing is, one thing is, um, you know, somebody was saying audio. I actually muted myself earlier. Ṣé kò sọ́díò nígbà tí ẹ̀ ń gbọ́ gbogbo in the last few minutes Because somebody asked for audio. So I don't know whether it was my own audio because I was muting myself. So I don't know whether the audio was coming out. I don't know. So I wasn't looking at the screen. Uh, but anyway, we're back to the where my own video is out. So one thing we need to understand is that all these things that discussed to the all this information that we are bringing out on a daily basis is not because we want to. It's because it is necessary. But about the money, you cannot compare you know, ourselves with all these other countries. You're lying. It's all lies. There's no reason why we shouldn't compare ourselves with Bulgaria. Neither there's no reason why we shouldn't compare. Let me, I get community. uh, you can see their own agriculture system right àwa sì ní manpower tí ó lè ṣàwọn iṣẹ́ yẹn àtẹ tí ìwà mechanized but the little táwọn èèyàn wá tún ṣe lórí oko ni àwọn Fúlàní ló ń ṣe eh, jàǹbá lé lórí kò wá ń ṣe torí Fúlàní tó wà nùgbó we are also dealing with the Fulani that have pulled us backward ara farming náà lélẹ̀. increasing prices for equipment. ṣe rí i pé ah, farm ti kọjá ẹ akọ̀hán ẹ̀dẹ́rẹ́ pé èdè lọ́nà sọ ọ̀rọ̀ pan ó ti kọjá tí a lè máa sọ pé it's a big business it's a big industry ẹ àwọn màálù tí wọ́n. sixty percent of which is provided by the EU good money. ṣẹ̀gbọ́n ọ̀tọ̀ sọ let me let me take that back I think they are getting funding from the EU let's I think something to do with EU funding there. Das Absatzrisiko und das Wetter the weather. It would not be possible to finance the agricultural sector without subsidies and renewable. Without subsidy, kí ló dé tó jẹ́ pé petrol subsidy nìkan ni wọ́n ń ṣe ní Nàìjíríà? Wọ́n ṣe ṣe subsidy fún all the other sector, ICT sector, especially agricultural sector. It's all because wọ́n fẹ́ kó oúnjẹ máa wá láti northern part of Nigeria and suffer everyone about. of us. Mo kí gbogbo ilé ẹ̀kan sí Like I said, you know, we are just about half an hour left into the program. where we will then be winding down. We are discussing what do you know about Bulgaria, which has taken us through the journey in the last two and a half hours. Numerations. 22% of the earnings come from public funding. 22% of the job, Tawilenshe, is coming from the public funding. Most 60% of which is provided by the EU. And 60% is provided by the EU. Nigerians could not get subsidy for whatever you are doing there is no support in election. Long lọ lápò làpà owó this and that and it's not just in Yoruba land it's the same thing across Anything come, anything. ti e wo awon ní Ìbàdàn badon, ni Kanu, Ni leibo. who pays back for all this so there is just too much of problem that we are dealing with on a daily basis and should we remain in Nigerians that problem is not going away anytime soon. Good money good service. Our agriculture provides us with a high standard of food, attractive landscapes, and prospering regions. Austria's farmers account for 4% of the total population, but we all benefit from their work. Good money for good service. So that is how I can. I don't know the video. You can go and watch it on the YouTube yourself. So now uh, we've talked about these. I think we are talking about the visual impaired. We talked about them already. Uh, now let's come back again to these. Uh, you know, we're talking about Bulgaria, and if you look at the beginning, it says small in size, but yet big in opportunities. And if we go further, it says Romania, for instance, occupies 47. So while Bulgaria is 46, Romania is 47 place, whereas Greece and Serbia are left far behind in the position of 62 and 65. The reason why Nigerians could not, I mean, Nigeria could not get to this position because of the years of negligence. And I'm going to show you a guy put something together yesterday. I think I posted it on my timeline where he was telling us about, you know, uh, you know, so many businesses and you know infrastructure that have been left for decades. One of them is Ajakuta, as we all know move up from place 43 in the global ranking, important areas of improving the business environment in 2016 to 2020 will include policy towards private enterprise and competition. Nigeria doesn't have the policy. So policy tí kò sí because if the policy is there, Ondo State should be working for you. You don't have to go to Lagos State. If the infrastructure is there, we don't need to have so many people in Lagos State because people think Lagos State nǹkan lẹ́tí make a owó in, it is true that the IT sector moves very fast and takes completely different turns every now and then. There's new technology that emerge, new trends are being adopted on a daily basis, and the business type of think kind of tunes into the current technological frequency. However, the world of technology becomes a world of opportunities. All these can be replicated in Nigeria, but the government of Nigeria, whether it's Buhari, whether it's Jonathan, whether it's in the 60s, did not prepare anybody for all sorts. And that is why today, Nigeria is still backward when it comes to technology. Then, then the IT industry in dialogue with business in Bulgaria. So let's read this a little bit as well. Gone too far. Yeah, yeah. Mofia, I lied Yeah, it's good now. Furthermore, as already underlined, the impact of the IT, which is information technology field, is not limited to education only. It goes far beyond that. On the whole, it has a potential on its own to bring Bulgarian businesses to a global level by presenting and posting effective ways for various investment that can benefit the entire society. Why is Nigerian businesses not presented to us globally? Tó send the kan wá láti Nàìjíríà, ẹ wo pálí tó fi sẹ́ndì ẹ̀ wá. Whether kò bá jẹ́ rọ́ọ̀bù ni, kò bá jẹ́ pálí ńlá ni, you realize that it's a useless country because the standard is not there. There's nothing to work. So People think that because we are saying that we want Yoruba nation because of Fulani in the point. No, we are talking about everything that goes to do with our tradition, our culture, who we are. And the longer we stay in Nigeria, the longer the Yoruba people will continue to go down. It does not matter whether they send as many of Tiwa Savage to come and play in London, that she's not representing Yoruba. She's actually representing Nigeria. The most attractive IT outsourcing. I want us to go, I want us to look at this. IT outsourcing. Very, very important. Because this is where the conversation started this morning when I put a call to, uh, you know, the sky and the call went to Bulgaria. I mean, though I know that some, Indian, but I didn't even realize that Bulgaria is another, you know, leading country that is helping when it comes to IT outsourcing. So nísìnyí tó bá yẹ pé mi náà ní big company I can outsource it there. I can outsource it to Nigeria but ẹ mọ problem kan máa ní pẹ̀lú ẹ ni pé ẹ ní constant electricity so ó máa difficult pé mi láti communicate pẹ̀lú ẹni tí bá ń bá ṣe business nínú Nigeria because there is no constant electricity even if we buy generator at some point epo máa tán nínú ẹ ẹ fẹ́ refill ẹ So all this is making Nigeria backward in the global community. But Bulgaria, a country of less than 7 million, is the most attractive. And Thomas, bá sọ attractive, let me tell you the full meaning of attractive. English dictionary. Attractive. One more time. Attractive. Let me see. Attractive. Pleasing or appealing to the senses of a person appealing to look at a sexually coloring wà á mi báyìí igbó igbá ayé ẹ bá ah! nǹkan kì í síbẹ̀ ó wà attractive ẹlòmíì wà á rí bàbá wa eh, professor Wọlé Ṣóyínká àrípò wà attractive because ìmọ̀ wà lọ́gbárí bàbá yẹn orí bàbá yẹn ṣe rí pé gbogbo ẹ̀ funfun ni a professor a Nobel laureate an icon for the Yoruba people so all these eléyìí wà attractive Say bàbá ẹ lójú bó ṣe rí so tó bá sọ pé nǹkan wà attractive what is a better word for attractive alluring beautiful charming engaging enticing fair glamorous good looking gorgeous handsome interesting ṣé nàìjíríà wà interesting Some people might say it's interesting, the weather is good and all that, but in reality, ni ìsàlẹ̀, it is not interesting because by the time the bá máa fi five days nínú Nigeria, ara mama máa pọ́n. Kò ṣe pé ò níná nínú but I mean I'm talking about those of us that come back home. But we are looking at the whole environment and it has become not gorgeous looking. So this is the meaning of attractive. So lẹ́ni listen. Bulgaria is the most attractive information technology for outsourcing destination to Europe. Now, ẹ jẹ́ ká lọ wo meaning outsourcing. This word is not there. And this thing is just you know. So tá a bá sọ pé nǹkan outsourcing. So what is the meaning of outsourcing? So wọ́n ní kan tó bá sọ pé outsource. What is the meaning? Kí ni meaning outsourcing? Once again, mo kí gbogbo as we are almost into the last part. So outsourcing is a business practice in which a company, Koiki Media, hires somebody in Nigeria to perform tasks, handle operations, or provide services for the company. In Tongpeni, outsourcing yeah, is a, is a big business. Nigeria could have been an outsourcing at least to African countries. But today, ah, outsource anything. Àwa la wá ń jáde nísìnyí la lọ struggle fúnra wa mo kí gbogbo alẹ́ nǹkan sí so again the full meaning of outsourcing the business practice of hiring a party outside a company to perform the services so today I made a call to Sky Sky is uh, is like your DSTV and by the time I started the conversation I did not know that the customer service I was speaking to she's not based here in UK She's based far away in in Bulgaria. So if I wanted to go to Bulgaria by air, what is the you know uh, time? Uh, how, how, how many hours? Let's look at that. How many hours from UK? So that kò lè wo distance here? So distance from Bulgaria to UK is three hours seven minutes. But the call tí mo bá ẹni The whole conversation in terms of the connectivity is not even up to three hours because the satellite, the technology is there. But if I fẹ́ travel lọ sí Bulgaria, it will take me three hours. But Sky ti lọ Sky ti because wọ́n rí i Bulgaria is the IT most attractive place in Europe. But today, Nigeria would have been the same position by outsourcing ourselves to other African countries but we are not even there and we are not closer to be there in the next 63 years. Because we had the opportunity to have invested in Nigeria when money was still available in Boku Boku, but today, even the um, Nigeria foreign, let's go and look at the Nigerian foreign reserve. The Nigerian foreign reserve today, according to the, you know, is $36.7 billion dropping by 317. Okay, dropping Nigerian gross external reserve have continued to decline. And if you don't know the meaning of decline, let me give you the meaning of decline. Tó bá sọ pé nǹkan decline. Tá bá decline. One more time. Decline. Tá bá sọ fún gbogbo èèyàn pé decline. Becoming smaller, fewer or less. So Nigeria will grow in terms of foreign reserve. Ah, ní owó gbèsè tó wà lọ́rùn wa òun ló yẹn but a lot of Nigerians do not understand that your country is decline your country is decline and that is why if you want to travel to Bulgaria Emma má bínú we have a lot of uh, you know, things open there you will need a visa Nigeria that is two hundred million that is meant to be powerful than Bulgaria Bulgaria a pé if you are coming you need to go and apply for a visa To visit Bulgaria, the people of Nigeria are required to obtain a tourist visa. <laughs> you can see that the Nigeria that you love is taking you backward. And here I just pé to say, "What is that country. Country on share ṣe ǹtí àkọ́mọ́mọ́ sọ̀rọ̀ gbogbogbò. No! It involves a lot of people, but it also involves people that are going to take it further. And that is why the Yoruba politician are more interested in the Nigeria today because Nigeria is as useless as tissue paper. Nigeria is not moving forward, it's moving backward, but some people are making money out of it. And this is what we are saying to those of you that are out there. Buhari has done eight years. is going now, end of this month, if all goes as planned. If there's not going to be a coup, I didn't say so. We know that the paper have told you continuously, I'm talking about the DSS, that they are trying to take Nigeria from not going into the 29th of May. It has nothing to do with Yoruba nation people. It has nothing to do with us. But Nigeria has become decline because your foreign reserve that is meant to be growing is now standing at it's actually dropping by 307 million dollars to 36.7 billion as at 2023. So let's go and look at the Nigerian foreign reserve Let's go, let's go back to 1999. What was our foreign reserve? The foreign reserve in 1999, Nigerian foreign reserve exchange, which was which was 5.4 billion in 1999, rose to an overwhelmed level of 51.3 billion in 2007. Sepoye Koma grows but rather than growing, it is actually what? Decline. rather than growing it is actually what. decline. ó ń kéré sí ó ń kéré sí tó bá ra tọ́mtọ́m ní nàìjíríà nísìn kí ni white stripe tó máa wà níbẹ̀ ó ti di pé àárín níwọ̀n ẹ̀mọ́ ẹ fi ṣá ní tọ́mtọ́m nínú ilé ẹ fún mi ní tọ́mtọ́m ẹ rí i pé kí ni white line tó wà nínú tọ́mtọ́m yẹn wọ́n ti yọ kúrò kò sí nínú ẹ̀mọ́ you eh, eh, this is a tọ́mtọ́m this is how we know tọ́mtọ́m but lẹ́ni nísìn ábì ló máa fi rí kí ni white stripe yẹn That is the craziness of Nigeria today. That is why we are saying that ah, they continue with this kind of situation. At the situation room, Nigeria is holding our life backward and we must let it go. There, but let it go. Then you will also be part of the system that is not working. Nígbà tí wàá democracy in 1999, within that period, Bàbá Ọbásanjọ́ ṣekúṣẹyẹ at least ó pùṣù reserve wa lọ sí almost fifty one billion nígbà tá a máa fi dé two thousand and eight ó di fifty three billion but owing to the crash in the international price of the crude oil in two thousand and eight and the aftermath of the global financial crisis now kí ni ibi tó wà ní fifty one billion ó ṣe lè wá di ìtàn sọ pé ó ti di kò tẹ̀ tí pé forty billion now ẹ jẹ́ ká wo foreign reserve Bulgaria Remember, Bulgaria is a very, very small country. So Edeka will foreign reserve. Careful, careful. Don't worry. Okay, you can simply bring it. In the latest report, Bulgaria foreign exchange reserve equaled by 7.6 months of import in 2000 and I need tom tom. Give me the tom tom. Meanwhile, Nigeria, in Zimbabwe, Nigeria, ìwọ tó wà lé ìwọ gan tí lè rówó ra tọ́ntọ̀n èlò ló ń ta tọ́ntọ̀n mi sìn ẹwọ́ ekéré ó kéré pa lọ́wọ́ yẹn tọ́ntọ̀n yẹn the the size of it òun ló ń lọ lọ́nkàn yẹn very very small á dì lẹ́ẹ̀ma because tọ́ntọ̀n táwa gbójúmọ́ ó tóbi ní space ó ní white stripe but this day is gone say baba now ẹ jẹ́ ká wo Bulgaria foreign reserve. Uh. Their foreign reserve is 78, 78 million US dollars they made. I want to be sure of what I want to say so that you are not saying. I want to be sure. Okay. What I'm paying is soft Uh, Bulgaria foreign reserve, foreign exchange reserve data. Um, um, I want to be sure. Hey, hey, hey, hey. Okay. All right. Foreign exchange reserve in other countries. Oda, a lè rí níbí báyìí. So as at twenty, as at April twenty twenty three, it is thirty eight point four billion US dollars. Now, what be the question ìlú ní Nàìjíríà If you know dinner, nà? Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Jẹ́ if Nigeria a country of two hundred million ẹ̀gbọ́n mi foreign reserve tiwa uh, okay àti sọ ilé I want to close some of the so Nigerian foreign reserve Nigerian foreign reserve no láti nineteen ninety nine current one so Nigerian foreign reserve ìwọ́n tó ń sọ pé Tinubu máa bọ́ yẹn sábà la fún ìtọ̀ mìíràn dùn ó kéré pa nísìnyí òrírọ́ ẹ̀rí ẹ má bínú tí àǹfààní yìí já ó yẹ kí n máa fọwọ́ jà ní. ìyẹn fún ìfọ̀mù ok yẹ mo ti ṣe. now tọ́mtọ́m mi nísìn ọlọ́run ó ti ó ti ó ti kéré pa èlò ló ń ta tọ́mtọ́m òkè torí lè jẹ́ lemon even though kò jẹ́ ṣe lemon lè jẹ́ fresh lime rather adil mo fi ń rí line eh, white kí ni tó wà nínú ẹ̀. thirty six billion ṣé Bulgaria ló yẹ kó máa compete pẹ̀lú Nàìjíríà because even Bulgaria gan ṣì ní bigger foreign reserve their foreign reserve is thirty-eight billion while Nigeria is thirty-six billion bí a lè rí ti Nàìjíríà náà ní bíbá I have to go all the way down to N. Hmm? Yeah, thank you. You're welcome ọ̀tẹ̀ ṣó nàìjíríà níbí báyìí ṣé ti nàìjíríà ò sí nínú àwọn ìlú ni kò sọ ti nàìjíríà níbí báyìí so norway netherlands ẹ wo norway gbogbo àwọn ìlú kéékèèké seventy eight billion ẹ wo netherlands sixty eight billion àwa dẹ̀ là ń fún netherlands ní kòkó ẹ̀wọ̀n kí mo sọ níwì ọ̀dọ̀ wa ní netherlands ti ń ra kòkó tó pọ̀ jù ẹ wo foreign reserve netherlands 68 billion US dollars. And Nigeria is 36 billion. So I hope uh, Ghana, Ejekala Ghana, Wanika Ghana. Gbogbo data ilẹ̀ lomi ò understand. Ọkàn ní Nàìjíríà máa ṣiṣẹ́. Ghana is ṣe forty five lele for four five eight six point six seven. Uh, hmm, what is the current Ghana reserve? Ghana International Reserve um, Ghana was nine point six million US dollars in Kòkòrò Kenya. Ghana Foreign Exchange. Okay, Ghana Ghana foreign exchange reserve is 5925 USD million. So that's about 5.9 million, 5.9 billion, billion, yeah, 5.9 billion. I mean, we can consider that Ghana because a very small country could have been Nigeria. So Ghana is 5.9. from what i'm looking at ètí mò ń wò yìí gold reserve wọn wọ́n ní eight point seventy four tons of gold reserve messed up in your african country alone complete messed up five point five five point nine okay so you don show five nine two five omi pe five point nine billion us dollars ní ghana reserve. Five point nine definitely Nigeria máa pọ̀ ju wọn lọ. More doom for economy as Ghana international reserve almost empty bí tọ̀dọ̀ tiwa náà ni IMF ẹ̀gbọ́n kan tọkọ síbí báyìí. This is a news from Ghana. Àwọn etí sẹ́. Àwọn náà ní problem. Ẹ̀gbọ́n kan tọkọ síbí báyìí. More doom for economy as Ghana international reserve almost empty. I'm gonna do a program about all this because the more tí ẹ strong reserve the more problem ẹ máa ní Ghana International Reserve is projected to end 2023 at approximately three weeks of import cover at 0.8 months, representing an almost deep, depleted national reserve. This is according to the 2023 International Monetary Fund Regional Economic Outlook report. So báwa ṣe ń sá lọ sí Ghana and stress wọn The projection by fund is, however, contracts to the central bank's summary of economy and financial data. So that is about that. So just to complete the program, because I am now uh, eight minutes away, which is going to be our last final part of the program. uh, from wherever you join us, Nigeria is not going to work. Forget it. It is too late. And we should all prepare to exit that country. The most attractive IT outsourcing destination in Europe. In the course of the most recent decade, the IT business in Bulgaria has expanded profoundly in terms of its capability. Considering this fast yet stable advancement of outsourcing to Bulgaria, the country can be seen as one of the best outsourcing destination in the worldwide perspective. In the past, agriculture, metal, logging, production of goods and chemicals were the center of Bulgaria's industry. Industry rather. These days, they have greatly replaced by industries, for example, IT and telecommunication services. This movement starting with one organized zone, the moving on to the next, demonstrate the expanding significance of the IT business since here and almost around the world. In connection with this, the general advancement of financial exercise in Bulgaria and the attitude of national IT experts have changed the nation into a destination of profound interest to a rising number of local and foreign organizations who are highly interested in the development opportunities it offers. A Bulgarian outsourcing company paying attention to our client prerequisites and details, we need to facilitate their IT-related problem, help them summon such difficulties that are related to IT sector with quality service offered by us, we are master. Mobile application, Windows application, HTML5, .NET, custom software development, desktop problem, learning management, ERP, and various other software solutions which coordinate the most elevated rate of overall quality. Bulgaria most favored spot for its outsourcing in Europe. My question to those Nigerians today is, do you think <laughs> that you will get to this side at all? It's entirely up to you. As I leave us in the hands of Eledumare, that is how far I can go at this particular junction. I would like to appreciate everyone. Uh, Inam Dekano must be free. He's not a criminal. He hasn't committed any crime apart from the fact that he's asking for the right of the Biafra people. Some say we should continue with Nigeria. Even as much as we all know, this man let me bring his face out. Use his influence to deceive Nigerians. Remember, it was a criminal that used ITT. Today, ITT that we all know has collapsed. International, uh, you know, whatever it was called, but we call it international uh, international tiff Hey, imagine if ITT was operating. Compare that to what we just discussed today. because he was selfish. He wasn't thinking about the future of Nigeria. It's all about them, them, them, them, them. Today, yes, you're right. Either you agree or not, the sun shall rise up under our foot. Yoruba nation shall surely stand. Babawa Adeyemi Henry. Thank you so much. Olakunle Femi Kasale, Sonke Nuruddin, uh, um, Maze Gold, ìyàwó kóka abiodun Allah eh, ọni Adeniye, jw underline the underscore bible underscore study taiwo more twenty eight ogo matthew taiwo fab um, and the rest of you that i can mention that are with me on the live transmission let us remind ourselves we had the opportunity but abiola took that opportunity away from us <laughs> and that is why today international thief thief, even that business has collapsed. Shout out to those of you, Tony AJ's, Hey Next Dayo, Ola Kinyemi, Oluwajomiloju, Apisuru. What a very beautiful name there. And those that are with me on the Mixer our Comrade Plan B say Igbowo for life. Igbowo shall we forever be in our heart, irrespective of what some idiot hold in their heart. Thank you so much. They also went on to say "Nigeria will go down. Comrade there also said Nigeria will never work, only patch patch that will keep us in more hardship. Thank you so much. Allahu Baba we will always be happy with you, brother, no matter the condition. Uh, efficacy 123, we also went on to say good morning to you. Koiki, bringing the world closer to your doorstep. That's one of our team member. Um, also, Mukimugule Yoruba. MQ Abiola destroyed Babawolowo. He himself was destroyed by the Fulani oligarchy or <laughs> destroy will not. Nigeria will definitely break. Uh, Odudua, Sikemi, our TV channels. We had 40 million people in 1974. MK Wabiola, even the technology of the telecommunication. By now, we should have our own satellite in the space so that because you need a satellite. Because talking to that woman in Bulgaria that led to the conversation today, means that we must have a very powerful, uh, you know, communication. And we all know I heard about ITT, but ITT failed because they never had any mission for anybody. Now, yeah, they play, it will break. Adebanjo Oluwasegun. Mokiba Baba uh, Kende Elseni. Moki our grace Olusopo say exactly Igboho Oòṣà for life. Mokiba Baba Olanrewaju Arowolo. And let me quickly say shout out. Ẹ má bínú pé mo lè kí because I just wanted to get it out of my chest because people might shame me sorrow. I was taking down all the notes and um, you know I was like, wow, wow, ni mo kàn ah, ah. I never ẹ̀gbọ́n Simon ABC, uh, you said a lot of things as well. Thank you so much for all the comments. you, Yawa Grace, exactly we shall all reap whatever we sow on this Yoruba sovereignty nation movement by God's grace. Bright Alabi Bonsoir. Uh, Church mosque is never the solution to restore or rebuild Nigeria. Church kan ló máa restore building of Nigeria. Bó bá àwọn ìyá àdúrà kó máa dáná lójoojúmọ́ kò lè solve problem yẹn. Bó bá àwọn bàbá wa G.O. Adébóyè kò lè solve problem yẹn. Kúmóyè kò lè solve problem yẹn. Wọ́n kàn ń gbàdúrà fún yín fún pé ká lọ wá heaven. Ayé gangan la need láti kọ́kọ́ tẹ̀ sustain ayé ẹ̀ sọ̀rọ̀ heaven. Ẹ̀rọ heaven wo? Ẹ ẹ̀ tí sọ̀tà ayé out àwọn èèyàn sick àwọn èèyàn ló ń jẹjẹ àwọn èèyàn ró mímú ẹ ń sọ̀rọ̀ pé ká lọ wá ká lọ wá iphone ẹjọ torí Ọlọ́run please please please please ìnà ìrìn àlẹ ṣe ní lọ gbọ́rọ̀ àwọn bàbá jp confam ẹni lọ sí ìrọ̀rùn ṣọ́ọ̀ṣì àwọn yẹn ẹni lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ìnà àwọn tó máa sọ títọ́ ẹ lọ ṣọ́ọ̀ṣì tí ọmọ máa parọ́ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì máa gbàdúrà fún ẹ pé Ọlọ́run á jẹ́ oríṣẹ́ níbo ló ti fẹ́ ríṣẹ́ ọ̀hún bí bàbá bí bàbá Adébóyè bí ṣe nífẹ̀ẹ́ wọn tó ọba àgbàdúrà títí pé ọlọ́run àjẹ oríṣẹ́ níbo oríṣẹ́ náà wà rẹ̀ kẹ́ ẹ̀yin oríṣẹ́ máa bèrè question lọ́wọ́ wọn pé bàbá yín bó ni bó láti máa ríṣẹ́ yìí ẹ fẹ́ dáṣẹ́ sílẹ̀ gan sẹ̀ ẹ owó láńpó owó lantern owó bọ́mú lantern tí gbogbo yín kó papọ̀ by the time tẹ́ máa fi bẹ̀rẹ̀ business yẹn òun ta wórobo wórobo wórobo kò sí return kankan you end up become you know, saheed jimoh mú kí yeye oge lẹ́ẹ̀kan sí ìwà pẹ̀lú ẹ̀wà mú kí mo kí wà látà èmi gangan mo kí ìyá Abigail mo kí Sunday Adébánjọ Adéníyì Adéjùbúrẹ́ mo kí yín freedom freedom shout out to ti Ọlọ́run ni Open a country founded on selfless will produce any good thing is a hopelessness uh, mo kí bàbá wa Ismaila Ajadibaja Suberu mo kí wẹ́ntẹ́ wà ní um, ní Libya mo kí gbogbo WhatsApp group pátápátá ẹ continue láti máa educate àwọn èèyàn gbogbo tẹ bá lè ṣe ẹ lè ṣe meeting ni just reason mo kí ẹ mo kí Africa Confidential Jimoh Moses mo kí yín ẹni pé mo ti kí ogun dáadáa ọlámilẹ́kan pẹ́ àṣìbùnà ńlá onúrò dẹ́n mo kí yín mo kí bàbá wa àròlé tẹ́ntẹ́n ẹ kú iṣẹ́ mo kí gbogbo àwọn mídíàs wa mo kí ìyá wa yèyí dára mo kí àwa lórí program lánàá mo kí lédi kéè mo kí yorùbá wòye mo kí gbogbo àwa tí a dúró tí a sọ pé sẹ country ò tí wáyé lóòótọ́ ó máa wá whether they like it or not Nigeria is really in a in a ó wà ó wà ó wà ó ready to explode we pray there will not be any war Eh, ta ló tún wà ń bẹ̀ Prince Adébáyọ̀ Shitu, Abiodun Lexi mo kí gbogbo ẹni tẹ́ wà ní Cairo Saudi Arabia gbogbo bíkíbi tí olúkálùkù wa bá wà eh, àwọn tó wà ní Sudan Ọlọ́run bá wa kó yíyọ nínú bẹ̀ eh, we pray that kò ní sí ìjà lọ́dọ̀ tiwa náà mo kí ẹni tẹ́ wà ní Libya Cameroon Sudan Ethiopia Guinea Togo àwọn ọmọ Yorùbá pọ̀ ní Cote d'Ivoire gan um, àwọn náà máa lọ sí Togo láìpẹ́ ó kù díẹ̀ I'm gonna be visiting Togo lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà mo kí ẹ̀yin tá a wà ní Mauritius Jamaica Australia Japan you know, gbogbo ẹ̀yin tá a wà ní far ṣé far East Asia la máa pè ẹ̀yin tá a wà ní Indian wow you know, ó tẹ̀ ti pẹ́ tí mo ti gbúrò ẹ̀gbọ́n mi kan tó wà nígbà Abiola Russia àwọn Nàìjíríà pọ̀ ní Russia gan wọ́n á kí gbogbo ẹ̀yin tá a wà ní Canada náà ní America gbogbo bí kíbi tó olúkálukú wa bá wà mo kí ẹni tẹ́ wà ní different part bàbá wa Kúnlé Ṣítà ọlọ́run wà pẹ̀lú yín a lot of people have businesses in Nigeria but that business collapse àwọn tí wọ́n da Nigeria rò ojú wọn náà ni ojú olùfẹ́ ìwọ náà ni you know uh, they are part of those that destroy Nigeria àwọn kaba <laughs> short man devil Ọ̀ṣínbàjò hmm, tó bá ṣe tán nísìnyí àmọ́ ibi tó máa ṣé Tinubu máa fún ní space kọ̀ọ̀kan tó máa ṣe Tinubu máa ṣe employer dádìwọ̀ ẹ̀gbọ́n mi Dennis Dayo Now Nigeria Up Yoruba Nation, Mokegboyin, Pastor Gidi, it is King AY. Uh, you know, it's very painful that àwọn ìyá àgbàlagbà àwọn ọmọ wa tó wà ní Àkúrẹ́ wọ́n ní Mr Koiki wọ́n ti bá rá àwọn ìyá àgbàlagbà tó ń fọ́ òkúta láti fi jẹun kò ní da fún gbogbo àwọn politician rárá kò ní da fún kò ní da fún yín látòkè kò ní da fún gbogbo àwọn gbogbo tó jáde lára yín kò ní da fún yín. ìyá sixty years old ìyá sixty five ó sì ń fọ́ òkúta láti fi jẹun tó bá fọkùtà ní ilé ọ̀sán confam ni wọ́n sẹ́ni àmì wọ́n sẹ́ni píkà àwọn ìyá rẹ̀ but àwọn tó ń fọkùtà tó jẹ́ kan náà ọmọ tó wà ní òkè lọ́hùn píkṣọ̀ yẹn wà lọ́wọ́ mi but mo lè ṣọ́ ẹ̀ torí kan náà boys tó bá mi ṣiṣẹ́ ní tó fi ń supplement ara ẹ̀ nìyẹn ó máa ń fọkùtà ni kódà bàtà tó wọ̀ ọjọ́ tí mo rí gan ṣe bàtà yìí ọlọ́run ẹ̀kọ́ lọ la màmá rẹ lẹ́sẹ̀ ẹsẹ̀ máa jẹrà pátápátá kò ṣe safety boot ló ń lò ìyá ń jẹ àwọn èèyàn nílé o ẹni kan ló mọ̀ ìyá ń jẹ ṣégè a ti parí ètò àgbà kọ so i'm just rounding up ìyá ń jẹ àwọn yẹn wa gan nílé ni o bẹ́ẹ̀ni MKO had a friendly romance with Abacha because of power ó padà ó padà yanjú ẹ̀ náà ni kọlọ̀ ń foríjì gbogbo wọn kọlọ̀ máa yanjú ẹ̀ ní ẹ̀fọn balẹ̀ jẹ́ ó balẹ̀ jẹ́ kàn ṣe kékeré mo kí gbogbo alẹ́ nǹkan sí ẹni tí mo bá dárúkọ ẹ̀ ẹ má fi ṣèbínú mo kí ẹ̀yin ẹgbẹ́ GR1 mo kí àwọn global directorate wọ́n release eh, article kan tó ń kí Tinubu bọ̀ wọ́n jẹ́ kí Tinubu mọ̀ pé Yorùbá nation òun lẹ àwa dúró lé lórí there's nothing wrong akọni ẹ̀ wọ́n kí Tinubu kò mátà mo sọ ní Tinubu ọmọ Yorùbá ni òun ló wà far right nísìn in the next few days nísìn or few weeks Tinubu ló máa wà ní center ṣẹ́rí pé wà ní far right lẹ́gbẹ̀ẹ́ olórí burúkú òṣì eh, ọmọlè kí ló ń wá. gbàǹdó fọra ó wà lókè òkè náà ló máa wà mo kí ìyá wa far east ẹ ṣe gan ni mọ́mí wọn alájírí kókà àwọn ètò àwọn yẹn pọ̀ ní far east yẹn gan àwọn Ìgbò pọ̀ ní far east Indonesia side yẹn iṣẹ́ oríṣiríṣi náà ló ń ṣe níbẹ̀ kọ́ ló ń bá wà pẹ̀lú àwọn ọmọ nìyẹn Yorùbá kọ̀ọ̀kan náà wà níbẹ̀ àwọn wà ní Bali ah we are all over the world all over the world but àwọn politicians they are not ready you know ike kere ma àjọ wà ní London ten years kò tí jáde nílùú ten years she is not going to tọ́ba release ẹ̀ gan ní after half of the sentence wọ́n sì máa fi sí tag ibẹ̀ ló ń pè ní UK Ike Ekweremadu is a lawyer highly intelligent but ó fẹ́ lo eighty thousand pounds tóun ní lọ́wọ́ ó fẹ́ fi ṣe surgery fọmọ ẹ̀ bọ̀ kò lọ ní ọ̀nà àìtọ́ tó dáa ọ̀nà wa pẹ̀lú wọn ọ̀tún látẹ̀mí dọ́pẹ́ mú kí n mú kí gbogbo ẹ̀ta wà ní gbogbo gbogbo ibi tí olúkálukú wà tí ara ní èmi ò lè sọ pé kọ́lọ̀ má jẹ́ kára ni wá ìtẹ́lọ̀ fi jẹ́ kára ni wá ni pé ká kúrò ní Nàìjíríà ṣe rí àwọn àdúrà kan wà tàbá ẹ ọlọ́run jẹ́ kára mi wá adẹ̀síwánú nàìjíríà ara màmá ni wà náà because gbogbo tí mo kà lẹ̀ nísìn by now tó bá yẹ pé irú àwọn mp abiola yẹn ṣe dáadáa ni itt yẹn ó yẹ kó ti blow ó ti employ more people káwa náà máa ti ṣe tán pè ní outsourcing Bulgaria is seven million gbogbo tí mo sọ in three hours tó bá fi pé yẹn kò lè jẹ́ kí o ronú pé kí Yorùbá kó dá dúró o ò lè ronú kankan mọ́ láyé ẹ̀ ò lè ronú láyé ẹ̀ ni mo sọ ò lè ní ò lè ní even tó bá tẹ̀ nífẹ̀ẹ́ nàìjíríà kò nífẹ̀ẹ́ tinubu wà á tẹ ẹ Koiki ẹ ká jẹ́ kí tinubu débi ó ti débẹ̀ ní sìn ta ló dìímú àdìlẹ́pọ̀n mú ni ẹ ṣáà dìímú lẹ́pọ̀n kọ́kọ́ make sure pé wọ́n ń pàdé dáadáa kó má tọ̀ lé kó má disgrace wa torí pé tó bá débẹ̀ ní sìn tó lọ ń tọ̀ sára títọ̀ lọ ń jáde nísàlẹ̀ bẹ́ẹ̀ lọ lo páàdì fún problem ló máa dá sílẹ̀ àbí kó lọ yàgbẹ́ kígbẹ́ máa lọ kígbẹ́ lọ dábọ́ because ó máa máa move around moving around ẹ̀kẹ̀rẹ̀ àwọn yẹn máa monitor ẹ̀ kámẹ́rà oríṣiríṣi dẹ̀ ní tẹ bá cover kámẹ́rà kan kámẹ́rà kámẹ́rà kan ò ní cover bí ìgbà tó lọ sọ́dọ̀ ṣéjẹ̀bù tán ló lọ tí guinea eh, tó ń smelly smelly lé bàbá ẹ̀yà gbé ni so mo kí bàbá pastor mọ̀ ọ <laughs> ní kí n má lọ Tógò anytime ni wọ́n travel láti wà lórí social media mo travel náà ni mo kàn ń sọ sílẹ̀ fáwọn èèyàn ni mo ń bọ̀ Tógò ẹ lọ máa dúró dè mí kò sí ìlú tí mo lè lọ láti inú ilé mi kò sí ìlú tí mo lè lọ any country ni mo lè lọ mo sọ fún yín in advance ẹ máa retí mi ní gbogbo mo kí ẹ̀yà rẹ just raise so ẹ̀yin tẹ́ ń support Nàìjíríà you have the right a lè hold yín kẹ́ má support Nàìjíríà but ṣáà máa rántí pé Nàìjíríà <laughs> kí ló ta ló rẹ̀ níbẹ̀ yẹn ìṣẹ́gun yóò bò àbí àmúsọsílẹ̀ ni pé mo No, please branch at kẹ́nẹ́ náà mo ní wá sí jẹ́ mo ní mo ti wá sí mo wà lábẹ́òkúta ní gbogbo three weeks ago tí mo wá ra wàrà àti àwọn kan tá a nídìí nílé mo ní kẹ pàdé mi gbogbo yín ò pàdé rè ẹ mo wọ aṣọ sójà sójà ń bí mi pé kí ló ní mo ṣe wá aṣọ sójà mi náà bó gbogbo yín ni bò máa rí pé ráńpé Tógò wà Tógò ráńpé rí àwọn yẹn pé díẹ̀ tòkọ́ sọ fún Buhari pé kó máa dúró dèmi ní Tógò máa wọ Tógò láìpẹ́ máa wọ Tógò mo nílé dé kẹ́nẹ́ ẹ jẹ́ rán Ọ̀ṣínbàjò wá sí kẹ́nẹ́ Ọ̀ṣínbàjò hmm. Ọ̀ṣínbàjò níbo ló wà short man devil ìwọ náà ni mò ń pè ẹ̀ka ta ni mo fẹ́ máa pè ìwọ náà ni Bande kẹ́nẹ́ tó dé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ grand bàbá ó lọ́wọ́ ó ṣépè fún gbogbo ẹ̀yin olórí burúkú politician bẹ́ẹ̀ ṣe dáadáa sílẹ̀ Yorùbá ẹ kí má yẹ kí ó ṣépè ṣe àdúrà ni kí n ṣe fún ẹ ọdún mẹ́jọ wo bi tí Nàìjíríà wà ẹ eh, ó dúró sábẹ́ búùbù mo understand kí ni mo fẹ́ àwòrí ọ̀pẹ ni mo understand bí ti báwo tí bá tún fẹ́ understand kọ ẹ pé mi náà lè ṣe skit láti lè fi máa pa owó wọn àgbẹ̀ ló máa jáwó nísìnyí ìyá mi comfort ní kìmù kí yín eh, Ibrahim Akanji mo kí gbogbo yín ẹ jẹ́ máa lọ eh, mo ní other commitment mo ní láti ṣe family affairs náà wà mo ti fún wa ní three hours nine minutes a lè lọ ká má gbọ́ you don see Igboho Eh, tó bá sọ pé tìgbòho ò ní sí nínú yorùbá nation tán rẹ ibà gani adams gan mọ̀ pé bọ́ọ̀ fi tìgbòho ṣe àlọ́ anywhere wàláì bó ṣe jẹ́ ibà tó ti mo respect <laughs> gbogbo àwọn bàbá gbé bá ń jó gbogbo pátápátá lọ́mọ kò sí bàjẹ́ extra tire bẹ́ẹ̀ ni mo kí yàrá yàrá gómìnà ló wà fẹ́mi Koka Idris ẹ̀ tó bá ń support Tinubu oníráì láti support ẹ̀ tó bá ń support ṣe yí Tinubu oníráì pocket ẹni kò ṣáà máa wò pé owó wà lápò ẹ̀ two thousand naira ní United Nations sọ every day Monday to Friday oṣòwò data owó tó máa fi jẹun two thousand naira monday tuesday wednesday thursday friday saturday sunday ó gbọ́dọ̀ máa wà lọ́wọ́ ẹ̀ tó bá ti níyẹn you are part of the abject poverty tí mò ń sọ lójoojúmọ́ so problem tiẹ̀ nìyẹn kò sí problem tiẹ̀ ẹ jẹ́ agbọ́jà kọ́mọ̀ jàre ká tó máa lọ. ọ̀gá island àgbà david richard jagamu jagamu jagamu jagamu jagamu láti ìlú. Every one of us must rise up. The armed forces are not neutral. They collude. They collude they collude with the armed bandits that kill people, kill Nigerians. They facilitate their movements. They cover them. If you are depending on the armed forces to stop the killings, you will all die one by one. Other countries were refused at first, but we have to remember, and this is a really important point, that self determination is an inalienable international right and a law as well. And other countries will recognise Scotland's democratic choice expressed at the ballot box. Um, they will recognise that because that is the route that many other countries have taken in order to become independent. And just to make that if you don't allow we Biafrans to go, that zoological republic called Nigeria will be a worse place than Somalia. And today it is happening. And if you have not applied for your Somalian visa, please try and do so. Should I say Somali visa? Try and do so as quickly as possible because the zoo is on the path of destruction and there is nothing man can do to reverse it. Mark today's date and what I'm telling you. Nigeria will be destroyed beyond human comprehension. Now, you see, you, Obina, you have everything going for you. And I don't want you to feel discouraged. Please, things are bad in Nigeria, but I believe it's only for a short time because it depends on you whatever my generation might have done wrong. And I would be the first to admit that my generation has done a, long, a lot wrong. It's for your generation to do it better. And don't just sit down and complain. Don't just sit down and complain. Sitting down and complain is like the anger of the cripple you're on the same time, you will be on the same ground, on the same level. But you have to be proactive. And you have to make sure you get enough of what I call critical mass of people, like-minded people, who will be ready to say, yes, we can bring about a change. And you can bring about a change if you get uh, critical mass of people impediment to Yoruba development. It's the impediment to Oduduwa development. Without Nigeria, we won't be where we are. 1962, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The process of Yoruba Nigeria with Nigeria has come to an end. That is how far uh, we can go. I've tried to share as many of our uh, program link out there uh, so that ẹ̀yin náà lè lọ conversation in conversation nínú group yín. Tẹ́ bá ti ń ṣe àwọn ìpàdé tẹ́ máa ń ṣe nínú group ẹ máa try kẹ máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn ìlú kélébé kélébé wà tí kò tó nàìjíríà tí wọ́n bá dẹ̀ gbé yẹ̀wò ẹ rí i pé opportunity táwọn ní Nigerians could not get it in almost sixty-three years and on that beautiful note I will end it now with our anthem and I say shout out to everyone out there enjoy the rest of the evening I might not be back out again tonight but we'll definitely be rolling out again tomorrow by God's grace I still need a bit of rest after the weekend. Bushi, <laughs> Bushi managed the weekend here. You know, the weather and the walking was just too much for me. But I'm now getting much better. So like what I èmi náà wà ní ẹ̀yìn. Ẹ bá ń ṣe program, èmi náà máa wo àwọn tó ń ṣe program. Èmi náà máa communicate lẹ́yìn. But for now, I leave everybody in the hands of little You're a bad country, there's no doubt about it. Oh my wá sí ìmúṣẹ whether they like it or not. I take gba country But whether people are saying that country cannot wọ́n náà declare pàgó ní gbogbo yẹn kò sí kankan tó wà tó fún yín ní signal the country kan ti wà declare and if you think that you want to play that line pẹ̀lú àwọn tí wọ́n náà ti declare country it's entirely up to you to do so but àwọn táwa tẹ̀lé tó jẹ́ olórí ìrìn àjò yìí tí a gbà fún àwọn bàbá yìí lóge àwọn professor Bánjí Akíntóyè gbogbo àwọn tí wọ́n dúró pẹ̀lú àwọn tá à ń sọ yìí any other person tó bá dúró tì wọ́n tí ẹ lọ ń support ìyá dagboru wèrè yẹn is entirely up to you tó bá yá ẹ sunkún ẹ máa béèrè pé kí ló ń pa yín lẹ́kún bye for now. má fojú ko eruku ata <laughs> abẹ́ ń bẹ abẹ́ ń bẹ eruku ata tí o ti fojú ko bàbá wà gbogbo nàìjíríà ọ̀rẹ́sọ̀dà làwọn ohun tí ò jẹun lórí ta èrò padà ní májàmáwulẹ̀ fojú. Fúlàní ló jẹ́ o. Ọmọ Oòduà. Ọ̀gá Fúlàní, ọ̀gá Yorùbá nation yìí ti gbogbo wa ni. Kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò sílùú mìíràn. so funny. You come with nothing. Then fight for everything. And later, leave everything and go back with empty hand. Hmm. God is powerful. Koiki Media are bringing the world closer to your doorstep. Have a very great afternoon. Enjoy the rest of the day. Bye for